máa gbàlúmọ̀ ni ń pọ́n òun lè jẹun lónìí. èmi ẹ táyọ̀ káàárẹ̀. tẹ́mi bá wo ohun tí ń bẹ lójú ọgbọ́n ní àyìn ọ̀rẹ́ wa alóńgé pa ó nípakúpa ni. alóńgé lẹ́yìn ipa kò ní lè jẹun alẹ́ sùn. <laughs> èmi fà mí fà mí. ìwọ gẹ́gẹ́ tó ọjọ́ kẹ tọba jókòó ń di ayò ìmú ọdọ fà. <laughs> alóńgé mi dà lóhùn ọ padà lóhùn mọ ọmọdé òmògùn ń pè lẹ́fọ̀ọ́ ṣé ti má bọ́ bèmí nìkan lórí pé mo fẹ́ bọ́ ta èmi àtàwọn gbarumọ rẹ̀ two hundred of irumele tí ọba bọ́ síbi. akọ́tàkọ́ ọ̀tá jọ wá wá wá ọ̀rẹ́ mi eléré ẹgbẹ́ mi lọ. wá wá wá wá ní àyìn àwọn eléré wa ọmọ tí ń ṣeré níbi ìgà ìgà àwọn rè tí ń ṣeré níbi ìgà tí kí ló dé ẹ ti di gbàdàgbọ̀n kí ló yẹ. lọ́ọ̀yàánú bàbá oníbodè àpòmù ẹni tá a kó nífà tá a gbà lóbìnrin. ọ̀pẹ̀lẹ̀ tí ìbá fi wá ajá tún gbé ó ṣe káì káì káì káì ajá kó kànga ó tún wá ní kó ń wá kàbà kó ń ju kànga kó ń lọ fi ńgbà tí ó débi tí ó ti gbá kàbà àkàbà ti mú ná ó ní wọn fẹ́ lu ìmọ̀ ìlọ yá ẹ yọ̀dà ẹ ní ṣìṣe ẹ ní dààmú ẹ mú nǹkan ẹ mú nǹkan ah, ah, ah, kí ló dé sẹfà sọ pé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe máa ń ṣeré yín tẹ̀ máa fẹ́ yúhò fẹ́ yúhò ẹ̀yin mò ń tọ́jọ́ mọ́rú eléyìí. lóòótọ́ ni gbogbo alamọ̀ kojú bọ́ọ̀lù sí gbọmọ lọ́wọ́ èkó bẹ́ẹ̀ àmẹ́ni bá fẹ́ mu. Ah, ó ní kan kó o rọrọ sọ ó ní wí. ẹ̀yin ọ̀dà ẹ̀yin ẹ̀ ní í ṣiṣẹ́ ẹ̀ṣọ́ ó ti wá yá náà nù báyìí. a ti parí iṣẹ́ ta wá ṣe nílùú yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ àti wípé tewúrẹ́ bàjẹ́ lọ a padà wálé tó tó ṣe bí òwe sa o. <laughs> Ah, òwe lọ́ọ́ pa ọ̀ ní pààyàn. ṣùgbọ́n ẹ̀yin olórí orí ìtàgé a gbádùn yín nínú àbá wa yìí ẹlẹ́mu gbádùn yín olókùrọ̀ gbádùn yín oníbùrùkùtù gbádùn yín ẹlẹ́nàgbọ̀n gbádùn wọn. àwa tá à ń tayò é gan-an a gbádùn wọn. bí a bá ti wọ̀lú adékọ́mọ̀ lọ ni wọ́n inú gbogbo òlú máa dùn. inú wa dùn ìgbà olóòtú wa padà wà báyìí. bàbá ọ̀rọ̀ ṣe wa kò mà rí bẹ́ẹ̀ yẹn bẹ́yẹ bá ṣe lọ la ṣe ń sọ̀kù ẹ̀ tí sórí wa bá tún jẹ mọ́nú ìlú yìí a tún tẹ̀ ẹ́ tún tẹ̀ wá ní kíákíá. ìyẹn ni pé bí ṣayé bá jẹ mọ́ kánú ẹ̀mí kàdúrà ṣe ẹ̀ ń lọ síbẹ̀ ni. bẹ́ẹ̀ ni ah, onírìí òṣìlẹ̀ ìwérí ikú ni wà lẹ́sẹ̀ yìí. Ah, bàbá irọ́ o iṣẹ́ ajé ló sọ ọmọ nù bí òkú ìrìn kú rẹ̀. ẹ wà ní rárìn rà gologini ladi ẹ mọ tó ko ìmọ̀ bọ̀ ẹ mọ̀ lórí ẹ mọ̀ bọ̀ rí. ẹ wo àwọn agbádùn yín o àfẹ́kẹ́ ẹ lọ gbogbo gbàgbé tẹ́ bá tó padà wá wọn ò ní bẹ́ẹ̀ ní kankan sàwátì nínú gbogbo wa. àmì o àṣẹ ọ̀pẹ. ẹ má bínú o ẹ̀yin èèyàn mi gbogbo yín pátápátá náà mo fẹ́. àmọ́ ọkùnrin mo fẹ́ràn rẹ̀ pọ̀ àwé dákun ọ̀fun mi ní nọ́mbà rẹ̀ ṣé bó ń lo fóònù mo fẹ́ kọ́ ọ fún mi kí n mọ̀ kí ọ sórí ọ̀sẹ̀rẹ̀ kan ó ṣe ṣàngó mi kan ó lè òun ṣàngó olùkọ́jọ́ òun ni ah, àbábá mi lọ kì í kí máa gbẹ <laughs> kẹ́mi náà kí wọ́n lè mọ̀ pé mo ní ọ̀rẹ́ tí ń ṣeré ìmọ̀ ẹ̀ máa sọ pé ah, ọ̀rẹ́ mi kan ń tẹlifíṣàn o mo lọ́rẹ̀ẹ́ tí ń bẹ́nu tẹlifíṣàn o. bàbá ẹ̀yin ẹ fún mi nọ́mbà tí màá lè fi flash yín. èmi ò ìsórí eight zero ni wọ́n fún mi. òun náà ni. bàbá èmi náà ń lo fóònù. irú mi ìfẹ́ tọ̀dọ̀ tiẹ̀ òun ni. <laughs> ìsórí eight zero three two three four seven five six méjì. kí ni kí mi ṣe bẹ̀ sá. wàá wá kọ àkànjí oògùn ni. a ó ti kùn tó máa ma ero. ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ. kò ní gbà ok kọ oògùn ọ̀jẹ̀ ń gbádùn nìkan oògùn ọ̀jẹ̀ ń gbádùn èmi oògùn máa ń dà mí láàmú ìgbà míì oògùn ó sọ fún mi pé òun fẹ́ sunú ilé o tẹ́mi ọ lọ sùn. tó bu ọmọ ní ọ bàbá ìbò ọ̀tà bàbá ìbò ọ̀tà. ẹ wà jẹ́ ènìyàn sá o. Ah. mo ti ń flash number yìí. ṣé ìwọ ni five zero. bẹ́ẹ̀ni five zero ló parí ẹ. mo ti rí mo ti rí ẹyin ebi àràbà ni wọn máa ń pè ọ. Ah, ah, rárá ṣe rí àràbà yẹn the stage name mi ni ọlámídé gangan lórúkọ mi ń jẹ́. ẹ nítorí ó ti àràbà lèmi ọkọ sórí àràbà tó gbéra rẹ ń bàbá tó bí ìyá mi àràbà ní jẹ́ ikú ológun ikú ológun àràbà. bàbá ìlọ́yà. ẹ ẹ ẹ ti lè lọ bẹ́ẹ̀ o ẹ wá téèyàn bá ra àwọn àgbàlagbà eré pàǹsí fàájì. ẹ fún wa ní nǹkan ké fàájì ọmọ ẹ lọ. a ṣàkóso táwọn àgbàlagbà ń lò kó. <laughs> Eh, eh, ẹ wò ẹ má sọ pé ó kéré ẹ fi ṣàdúrà fún wa ká máa lórí ká máa bọ̀rí. <laughs> ikọ́ ìkọ́balá ikọ́ ìkejì agbára ìdọ́lọ́hún. kóló kínní la dìyẹ máa tó ko ìmọ̀ bọ̀ ẹ ní báwọn là lọ yìí bẹ́ẹ̀ wọ́n pé ọtí lọ tí ẹjọ́ òbí lọ bí ọ̀ràn ẹmúlẹ́mú ara rúdó ń tó adé á fún ìwòrì ọ̀sẹ́ èyí tí òun ti kà á mú ló lọ hmm? ọtí táwa náà mú àmúlò lọ ní ọ̀jẹ̀ ẹ ní dààmú o ẹyẹ ìní fò báyìí kò forí sọgi ẹ délé yín láyọ̀. bẹ́ẹ̀ni ẹ bá ń kílẹ̀ sọ pé ẹ ti kí mi. bẹ́ẹ̀ni èló ni ẹ fọ ọdẹ fẹ kó sáko wà ní mẹ́ta àgbà ni. àpò márùn-ún ni. àpò márùn-ún ni àbẹ́yẹ ẹgbẹ̀rún méjì. fẹ́ràn owó lápàdé fẹ́ràn owó. ẹ kò sẹ kó di gàrí kó ń wọ ẹkún mu ìwọ ló yẹ kó máa bọ mi sọ̀rọ̀ ebi tí ẹ mọ̀ bí ń tó báyìí lóró máa sọ mọ́kàn tí kí n lákì ọbí tó ẹ kó àmójúbà o àfi bí mo dédé kí mo bá ó sì ó kàn tiẹ̀ dà sọ rí irú kan báyìí yóò ṣẹlẹ̀ sí ọ inú rẹ jìn o inú rẹ dí. ẹ kú lé o. lẹ́ o rọra kú. kí ló dé. tinú ni o ó tún ti ṣe bóyá máa ṣe sínú ọ̀la ni o. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ọlọ́run o. kí ni mo ṣe kí ni mo ṣe kí ni mo ṣe olùgbò lọ ní fàṣọlẹ nígbó. àyíkó ọmọ sọkún wo sọtì sọrí sọrí ọmọ ọlọmọ tí ó tún ti ń ké. ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe lú odò tó fi ní báwẹ lòdò. kí á ní mo ṣe fọmọ ara yé tí wọ́n fi ń bá mi nu jẹ́ láàárọ̀ lọ́sàn lálẹ́ lóru kí ni mo ṣe kí ni mo ṣe ẹlẹ́dàá mi. màmí lápára ọlọ́run ọba ẹ ò ní rí bànújẹ́ lórí àwa méjèèjì nǹkan kan ni mo mọ̀ tó dá mi lójú o gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá ó yé ọlọ́run bó pẹ́ bóyá gbogbo àdópẹ́ lọ́jọ́ kan. lọ́jọ́ wo àní lọ́jọ́ ìwòsàn kí ló dé tí tèmi rí báyìí ṣé àmúwò ayé ni àbí àyànmọ́ ṣoògùn ìdílé rẹ o àbí kádàrá. yé. ó máa ń sùn mí. ọ̀rọ̀ mi máa ń sùn sunkún sunkún sunkún. tó fún mi wò bóyá yóò lọ ni oògùn ọ̀jẹ̀ ń gbádùn ní bọ́ sọ̀rọ̀ èmi oògùn ọ̀jẹ̀ ń gbádùn bàbá làwánì. mo mọ pọ́yìn náà ni mo save nọ́mbà yín. ẹ ò ní sórí ibú yóò yẹ o bí bá ti ń yẹyẹlé yóò mọ yí ọ bí bá ti ń ro àdàbà lọ́rùn náà ni ọmọ rọ yí ọ sọ̀rọ̀ ọmọ ìka bí ìka ti wà ń bó ti kó le tó yọ ọmọ lé ọ̀gá bó ti kó le tó yọ ọgbà wọ̀

sórí bí a bá ti dá òkun dá gbórógbìn lẹ̀ ọmọ àwa fẹ́ jẹ ọmọ àwa fẹ́ mu ọmọ àwa fìdí ọ̀rẹ́ rẹ̀ balẹ̀ lẹ̀ wọ́n dífá fún ikú níjọ́ tí ń jagun àrùn kárùn ọba kò kú ọ̀kárùn kan mọ́ lọ mọ́dọ́mọ́ òbí bọ́ bọ̀rọ̀ bí ìsọ́yò mọ́dọ́mọ́ òbí bọ́. sórí problem tó wí yẹn there are two type of problem ẹ ṣé small problem ni àbí big problem. ẹ wo bàbá mi ò ṣe é sẹ́ẹ̀ èmi náà bọ ṣeré èmi náà ò ṣeré eré tó ń ṣe àníbò ló ti tó. bàbá ọ̀rọ̀ tó wà lẹ́sẹ̀ ó serious gan. serious problem a jẹ́ pé problem pé mẹ́ta serious problem small problem and a big problem ṣùgbọ́n tí mo fẹ́ sọ fún ọ ọjọ́ kan ni kí mojú náà ó ti mọ̀ mí náà nù tí màá sọ fún ọ rèé ẹ ọ̀rẹ́ mi eléré ẹ̀gbọ́n rẹ̀ òun àti wọ́ ṣé ẹ lè rí mi. tẹ́ ẹ bá ti lè rí mi. èmi gbàgbọ́ lágbára àwọn ìyá mi ò fẹ́ gẹ́gẹ́ ní ìyá jídà gòrò ara ọmọ yóò mọ̀ mí. ọmọ yóò mọ̀ mí o ìwọ wá. tí a bá ti wá ọ gbàgbọ́ mọ̀ọ́yàn kan oògùn ọ̀jẹ̀ ń gbárùn níyẹn. ok bá fún mi máa ṣe rà mí léṣe sí ìlọrin o. mi máa ti dákẹ́ ayé ọdún kúrò. ògùn dá gborógbè ìfapé bá dá ògùn ilẹ̀ ọmọ àwọ̀ afẹ́ jẹ ọmọ àwọ̀ afẹ́ mu ọmọ àwọ̀ agbọ̀rọ̀ bíi ìsányò adífá fún ikú níjọ́ tí ń jagun àrùn karùn-ún wọ́n làwọn pàmùlérò àwọ̀ alára àwọn ọ̀pá ọgbọ̀n àwọ̀ òkè jèrò àwọn ọ̀pá àwọn kan ló kù àwọ̀ ẹ̀pá tòun mo fẹ́ ó gbé mo bọ́ lọ́wọ́ wọn o mo bọ́ lọ́wọ́ wọn bọ̀rọ̀ bí ìsanyò mo bọ́ lọ́wọ́ wọn. Ah! ọ̀gá o ọ̀gá ọ̀rẹ́ mi eléré is too heavy. dá yín lóhùn. ẹ̀mí ló mú kí ọ. ẹ̀mẹ́ta. etí rẹ̀ tó mélòó náà. méjì ni bàbá. kí ọmọ fi sọ. ọ̀rọ̀ ni sà. ọ̀rọ̀ tó o bá gbọ́ lẹ́nu mi nísìnyí ò ní di ọ létí o. sórí ọ̀rọ̀ ẹ̀gbọ́n rẹ̀ ikú ni kì í ṣàìsàn. ikú bẹ́ẹ̀ ni yes he's dead dead completely dead. so ìtọ́ bá jẹ́ pàìsàn ni àbárí ìwò àmọ́ rẹ̀ ẹ̀gbọ́n rẹ o ti sapá kan jàmọ́ wọ́n fẹ́ kọ́ ọ̀lẹ̀ yìí lẹ̀. béèyàn bá lóun fẹ́ yọ ẹ̀gbọ́n rẹ kó nu sòrò tọ́wọ́ àwọn. a ọjọ́ babaláwo bá ti pe ewúrẹ́ bọ́ fanú àgbà rẹ̀ jẹ̀ lórí òṣùn. ní tí mo fẹ́ kó o ṣe gẹ́gẹ́ bí ẹni tí mo fẹ́ ràn jù tí n sì fẹ́ kí dààmú ọba o pé kó jáwọ́ nínú ọ̀rọ̀ ẹ̀gbọ́n rẹ. kí elétekéte má bàa fètè tiẹ̀ dàrin àjò ayé rẹ wó mo fẹ́ kó dẹ̀yìn. kankan. ọ̀rọ̀ tẹ bá mi sọ náà ni mo ronú ẹ̀ lọ ṣé kò sí ọ̀nà àbáyọ míì ni. ọ̀nà àbáyọ wà àmọ́ ibi ibẹ̀ pọ̀ ju ibẹ̀ lọ. ikú tó bá máa pa Tinúọlá kó kọ́kọ́ pa mí àrùn tó bá máa ṣe Tinúọlá kó kọ́kọ́ pè mí dé ẹ máa ń làágùn jìnnà bàbá tí ẹ bá ju abẹ̀bẹ̀ mi sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀ níwọ̀n ìgbà tẹ́ ti sọ pé wà ètùtù tẹ́ bá máa ṣe kí ara tinú ọlá yá tètè ṣe ní kíákíá máa gbé. You are ready to do sacrifice? Yes. Dead sacrifice. bàbá yín ńkọ́. bàbá wọn ti kú ti pẹ́. níbi tá a ti fura nù ọwọ́ ayé ló wà lára ẹ̀. ọwọ́ ayé ni. ọkà pa bàbá ń jọ sí ọmọ dàgbà ń dẹ̀ ṣàìjò ikú tó pa bàbá ò ní ṣaláì pọmọ bó ti wà yìí ẹ wá lọ sí gbèrí òkun ẹ lọ sí gbèrí ọ̀sà ohun tí mo sọ yìí ni wọ́n sọ fún yín fingerprint àwọn ayé ti wà lára ẹ̀ wọ́n tẹ̀ sí ẹ̀ báyìí wọ́n ti parí iṣẹ́ tí baba ń ti wọn wọ́n wá náwó wọ́n mú ọmọ kì í sì ṣe pé fẹ́ dúró sórí ti ẹnìkan o wọ́n fẹ́ kí ìdílé yẹn kákòrò tán pátá ni torí mi àbá kúrò lórí tiẹ̀ náà wọ́n tún fẹ́ bóòrí ẹlòmíì ni nǹkan kan tá a lè ṣe ní ètùtù ẹ̀bẹ̀ àmú abẹ tí fi ibẹ̀ rí olú àtẹlẹsẹ̀ tí ibẹ̀ náà wò á papọ̀ á wá ibẹ̀ wọn ẹ̀yìn bàbá ti bẹ̀ tán ikú ọ̀hún rè ẹ̀yìn àti tíjọ́ sọ̀rọ̀ àtọ̀rẹ́ mi lérè ó ní òun lè ṣe gbogbo ètùtù ọ̀hún. ọlámìdé. màá fi kò ṣe ọkọ mi. tó bá ti ṣe ètùtù ọ̀hún ara tiẹ̀ ti yá kò tún sọ́wọ́ mọ́ láyé èmi mọ sọ bẹ́ẹ̀ níjọba tún wàá sọ́wọ́ ẹ pàjá fún mi wọ́n jẹ àmọ́ ọjọ́ mẹ́ta la fi ṣe ètùtù ọ̀hún o tá a bá ti ṣàṣekágbá ńjọ́ kẹta <laughs> àrùn ti lọ bí ó ti wá. mo dúpẹ́ ẹ ṣé bàbá mi ò dáhùn. ọ̀rẹ́ mi eléré ẹ ẹ tí ì lọ ó wòrà rẹ ó tó lọ. bàbá ẹ jẹ́ kí n yẹn tìjọ́ mi. Mm-hmm. àbí nàkó yẹ́yẹ́ bẹ̀rẹ̀ sí nàkó. èsìbọ̀rù èpò ayé là ń pawó èsìbọ̀rù là ń pọ̀sà adágúnmọ́ náà tán èyí tí ń sọ ebi ní pamọ́ náà tán yóò náà Ọ̀rúnmìlà sọ̀nìyàn dẹ́tí ogun rẹ̀ sọ̀nìyàn ìyá ń jẹ́ ọmọ náà wọ́ ọmọ Ọ̀rúnmìlà sọ̀nìyàn dẹ́tí ogun rẹ̀ sọ̀nìyàn ìyá ń jẹ́ òdùbúlẹ̀ fáfẹ́fẹ́ jáhánu ọmọ ẹ̀yin tẹ́ ẹ̀ láyé o èyí mo ṣe yí ẹgbàá ṣe náà ni o olúkọ sọ̀rọ̀ ó kìje àrẹ̀sà náà sọ̀rọ̀ tiẹ̀ ó kìje kúnukún tí gbẹ́bọ̀ sálú ayé ẹgbòrò ìṣe náà ni èyí mo fọ̀ tún ṣe lónìí kó fi èyí mo fò sì ṣe lónìí kọ́dà tọ̀tún tó ṣòní ṣẹ́gun àrùmọ́dà o. ìṣúlù ti mú náà ẹ̀rọ àwọn ọmọ wọn ti yà bàbá òní kọ̀ mọ́ orúkọ bàbá òní kọ̀ mọ́ jẹ́sẹ̀ ewu mẹ́sẹ̀mẹ́sẹ̀ wọ́n òní nínú mẹ́sẹ̀mẹ́sẹ̀ gbogbo àdùnkàdùnkà ní mẹ́sẹ̀mẹ́sẹ̀ náà ọlọ́run mi eléré ńdà ìbọn náà mọ̀ jẹ́ mọ̀ jẹ́ mọ̀ jẹ́ torí àwọn ọ̀tá rẹ̀ nù ìyá mi abiyamọ ẹ̀jẹ̀ rẹ̀ àṣekágbá náà la ṣe yìí kò dùn báyìí lọ onírè ti pàwíṣí bẹ́ẹ̀ lónídòròmí náà ti pàwíṣẹ̀ gbogbo ibi pátá ti rodò ó ti lọ rèé mú mi ijó ti ń bíjó fún yín báyìí ayọ̀ sì ti ń bayọ̀ àmọ́ ibi tó kù sí rèé o ìyàwó yìí ò lè ṣoríire mọ́. pariwo bó ti wà yìí àwọn èèyàn wọn sá fún mi torí ẹran kórìíra ti wà lára rẹ̀ níjọ́ òní mi bá sunmí ọjọ́ náà ní kọ́lẹ̀ kíní tí ẹ̀gbọ́n rẹ̀ ń kún jẹun ẹran kórìíra ah. tá a fi gbọ̀nsẹ̀ díẹ̀ kínkínní sínú ẹ̀ ẹ̀yìn bó ti wá wà ní ìsìn ẹ̀yin ni kẹ́ ẹ̀ máa fi ilẹ̀ nígbà kankan. eléyìí ò ti jù báyìí. mo tèmi bá o mo kọ́ tèmi bá o. eléyìí dé bàbá. Hmm. Ah. Eh, eh, eh. ìyókò dùn mí. Ah, ẹ sábà yìí o. kẹ́ni tó ti lówó. ìmọ̀ bẹ́ẹ̀ o. tí gbogbo ayé mọ̀ kó lówó kó lo níṣẹ́ kó lo lóṣì. ó wá sì bójú mu. wà nílé kìsà kan máa kàkàn pé kìsà káàkiri ayé ọmọ ní pípé wà kẹ́ni ayé ti ń yẹ sí ẹni àtàtà ẹni bí àwùjọ ó wà dẹni ayé máa rí sáà tí wọ́n máa yín mú sí ẹ wí fún mi bàbá ìbá ti sọ fún wa ẹ bá ti wí. ẹ má sọ tèmi dẹ̀bi ńgbà táyé bẹ̀rẹ̀ yìí ṣé bọ́ọ̀rọ̀ mi eléré náà rè mo pè é mo ní. ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ yá àtàrí àjànàkú ni o kì í ọmọ èké ọmọ èké sì ni ajá ìsí ètí tí mo ní igi eléyà ní ọ̀rọ̀ yìí ó kó gbèdúlẹ̀ ọ̀rẹ́ mi eléré ó ní lá òun òru ni ṣé èyí àwọn akọ́nú odò tán kó tún máa kígbe òtútù. ó gbọ́ tẹ́lẹ̀ kò sọ fẹ́ kàn tẹ́lẹ̀ mo ti mọ ibi tí ọ̀rẹ́ máa já sí kí n tó tẹ́rí sí i ah. tí Tinúọlá ṣe ló gbà ọ́ torí pé nígbà tí ojú ń pọ́n igun mi àwòdì sísá mi bá ara. Ọlámídé pa mí o Ọlámídé pa mí o Ọlámídé o. mi ò wá ní rí ikú lórí sísá mi kí n má lè rí dànù a jẹ́ pé mo yà fi bí ṣó lóore nìyẹn. ẹ má wulẹ̀ jẹ́ a tún máa àbíkú mọ́ pé yóò jèrè ọmọ sọmọ tí a ti gbé inú kòtò kó ní ìdílé ọmọdé ẹ̀yìn ẹ̀gbọ́n rẹ̀ tinú ọlá ìwọ ọmọ lọ́rọ̀ bá sọ sórí bó ti wà yìí mo fẹ́ kọ ọmọ tọ́jú rẹ̀ dáadáa ó ti gbà ó nígbòdò báyìí ìgbàkigbà tó bá rí bóun náà wà nú ẹ̀rùn gbà ó mọ́jọ́ fìgbà kankan banújẹ́ níjọ máa ronú débi pé yóò rò pé kí lòun wálé ayé fún àbí kí lòun ṣe léyìí fún gbogbo wà tí bá ń pa fún un lónìí ìgbà tó ń gbẹ bá ń gbẹ mo fẹ́ kọ fún un lónìí ìgbà tó rẹ̀ bá kọ̀ lẹ̀ ìwọ dúró bí ọ̀rẹ́ rẹ kódà bá ya bá kó wọn fẹ́ mọ́ ìwọ dúró tì èèyàn tiẹ̀ sáni àbí bọ́bọ̀ ti da tó síbí ìyá rẹ̀ fẹ́ràn yìí mọ̀lẹ́bí rẹ̀ gbọ́dọ̀ kọ́lẹ̀ o pàápàá jùlọ ìwọ tó bá sí oore ìwọ lọ́gbẹ̀rù lórí rẹ o tọ́ ọ bá wá fi ilẹ̀ ńgbà kan pé ìbànújẹ́ mẹ́wàá oṣù ṣẹlẹ̀ mo fi tèmi kó bá o mo fi tèmi kó bá láàfin dé o ẹ àmọ́ kàkàkà dùn sanwó lẹ̀ orí igi lọmọ ẹranko àti ìyàmá wọn jẹjẹ ní gbogbo ọ̀nà pátápátá tó bá gbà sóríire ọlámídé ògbọ́n àbúrò rẹ o gbogbo ọ̀nà báyìí tó máa fi là tó máa fi làlùyọ tó máa fi ṣoríire lèmi tinú ọlá máa tọ̀ láti rí kọjá èèyàn láyé tí ó bá ku ọwọ́ kan àná ayà fi rọ kìíní. ọlámídé ọ̀rẹ́ mi eléré. alọ̀ rẹ̀ bomi ara. ìgbà tá a délùú Ọ̀yọ́ ìpàdé ọ̀hún kún lọ bìbà èrú lọ bí rẹrẹ àwọn lọ́balọ́ba wọ́n jó báyìí àwọn balẹ̀balẹ̀ wọ́n jó tiẹ̀ báyìí àwọn tí ìṣọba àwọn tí ìṣèbalẹ̀ àwọn náà jó tiẹ̀ tìmí àgbàlẹ̀ ọlọ́fà náà ọwà ń kalẹ̀ àtẹwọ́gbẹ̀já tìlú Òṣogbo òun náà jó oníkòyí ń bẹ lápá òsì rẹ̀ báyìí alára ń bẹ ajérò ń bẹ kódà olúgbọ́n ọ̀gbẹ́yìn gbogbo àwọn àgbà ṣàǹkóṣàǹkó nílẹ̀ kóòtù òjire ni ló pé sípàdé náà lójijì lálàáfin àtìbá dìde látòrí àpèrè rẹ̀ ó mú idà Oòduà sí ọwọ́ ọ̀tún ó ṣe Ṣàngó sì ń bẹ lọ́wọ́ òsì ẹ̀. lónìí gbogbo ẹ̀yin àgbààgbà kóòtù òjíire ẹ búra fún mi. that's that's all right sit down Ṣọlá Adéyẹmí. Mr. Olamide. Yes, sir. Can you act sing Two for us? Sing Two, sir. Yes, sing Two. wá dákẹ́ tí wọn ò wí kì í ṣe lójú o bí n bá sì ń wò ṣù tí wọn ò sọ̀rọ̀ kì ṣe ti já. this so much as in this actually splendid did you just see that. I think if we could just um, focus more on these guys' um, technical ability, its psychological effect, and its productional perspective, it will give us a vibrant production and articulate gesticulation. I think uh, we just need to strategize uh, things. PM. Sir. if you review, bí wọ́n ṣe rí. sir? I think Mr. Shola is a fantastic actor. I, I never... I'm coming, I'm He's coming. Okay, sir. But Mr. Olamide overact. Sir mo lè yà justice. máa gbọ́ níṣẹ́ kan máa lò náà Mr. Ṣọlá Adéyẹmí ẹ̀yin ẹ lọ sí ọ́fíìsì pm tẹ́ bá dé ọ́fíìsì pm wà fún yín contract agreement ok sign. ẹ̀yin ẹ lọ sí ẹ lọ dúró dèbí sí ìgbà yẹn náà ẹ lọ dúró dèbí sí ìgbà yẹn náà. thank you sir. but sir I, I could remember vividly you called me when the production verdict is about to comment. Commence. You said uh, I should go for the best in the market. I should go for the. I ní kí n lọ fún You recommended this guy to me. I never knew him from anywhere. You said he should come. And now he did something and uh, I fall in love with it. How come your sudden disinterest in his performance and uh, and uh, I don't know. I can't really understand. Sori vision mi, ó yàtọ̀ sí vision ti wọ́n rí. No, I'm not saying it that way, sir. Mo ní over art. Professor Dàpọ̀ Adélùgbà, ó sọ fún wa wípé ó tẹ́ òun lọ́rùn kóun bá green tó fẹ́ land ṣiṣẹ́ ju ẹni tó believe kóun mọ̀ tí ò fẹ́ land. Sori irú ẹni yìí tó bá ti di pé over art, ó ti believe kóun mọ̀ nìyẹn so kò fẹ́ mọ̀ jù bẹ́ẹ̀ lọ. but dẹ̀ máa fún wa problem. But sir, um... Chop Mike. Yes. Àti Dr. Bode Show and sọ also pay money in the palocentric film theory that for your production to be vibrant, to be effective, and to be wonderfully done against um, pre-depoism and all that, you need to go for the best. You need to go for Then two, sir, ìkejì, sir, Temiye, mi, sir, you could understand my view. We need to sell market. we need to strategize ourselves for our budgeting so we need somebody that is known in the market sir. ṣé o special interest lórí boy olamide. no don't say that well i don't have any interest in him oh. o. tó any special interest forget about it i am the director mo dẹ́ni tí mo fẹ́ nìyẹn. alright sir. bí eré Kini iman don ni ìmáà ń dóhùn lọ bí àwàdà bí Ọlámídé iṣẹ́ ilé yìí tún bọ́ lọ́wọ́ rẹ̀ ní ìwọ tó jẹ́ pé ayé máa ń rí wọn máa ń so mọ́ ẹ wọ́n máa ń dí ẹ mọ́ wọ́n máa ń bù ẹ ni iṣẹ́ Ọlámídé wá di àgbàdo onóògùn fàdìẹ torí tí ò gbọdọ̀ jẹ tí ò lè jẹ ẹ ti ẹ̀dó ẹ̀dó náà nígbà wo nígbà wo lèmi tó fẹ́ jẹun ọmọ kó pọn dandan kí ṣe ó là ṣùgbọ́n ọmọ inú ẹ̀ gbọ́dọ̀ jẹ́ pàtàkì. ìyá ọlá mi ẹ ṣe jẹ́ ká fi ọ̀rọ̀ ìṣìn àtọmọ ẹ̀ sílẹ̀ ẹ jẹ́ ká gbà ká mọ̀ ẹ jẹ́ kí n bí n léèrè ọ̀rọ̀ kan tí mi bá ṣe nǹkan tí mo ṣe yẹn tẹ́gbọ́n mi ṣe bẹ́ẹ̀ tó fún ṣọlẹ̀ tó kún kan tó wá di ẹ̀yìn oṣù kan tèmi náà tún fòṣọlẹ̀ tí mo kú kí lẹ fẹ́ bọ́ lọ́hùn fà á. gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa pátápátá yẹn bóyá kádàrá wa ni ta ló yẹ kò sí. àǹtí mi. hello sista mi. hello ẹ ṣe ti lọ síbẹ̀ bákan náà ni o wọn ò máa fún mi iṣẹ́ yẹn. ṣó tó bẹ́ẹ̀ yẹn ni. ní kété tí dàrẹ́tà yẹn fojú kàn mí báyìí. níṣẹ́ ló lé mi dànù bí ajá. ok jẹ́ ká ṣe báyìí. jẹ́ kí n send owó díẹ̀ kan sí ẹ bíi thirty thousand o lè mú twenty kó fún one minute ten tó bá di next week màá tún send owó mi sí. mo ti kọ́ ẹ ṣé ẹ ṣé. ọlá mi. jọ ń torí ọlọ́run mo mọ̀ pé ìdùnnú tiẹ̀ náà ni ìdùnnú tèmi bó bá ṣe lè jẹ́ kò síbòye lè jẹ́ tí mi ní send owó send next week jọ. mo take care then love you. àbí ẹgbẹ́ bó ṣe ń bí mi léèrè pò kí ló ṣe wọ àtẹ̀tọ̀ sọ́lẹ̀ gbàgà. ṣebí ngbà tí mo jáde lọ tí mò ń wọlé bọ̀ látẹ́gùn gba géètì lọ́wọ́ mi. ẹ gbópónù ìwọ tó yà tẹ́gùn gba géètì lọ́wọ́ ẹ̀ mo fẹ́ bàjẹ́ ni irú wọn òṣìwò nìyẹn. tó ṣẹlẹ̀ ẹ̀kú ẹgbẹ́ ọmọ yín léèrè. kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣe fún wọn. màámi ìgbà tí mo jáde lọ tí mo lọ rọṣẹ pé mo fẹ́ fọṣọ mo dẹ̀ ń wọlé padà bá atẹ́gùn gba géètì lọ́wọ́ mi lọ́dẹ̀ wọ ọmọ mi lọ́wọ́ báyìí sí. atẹ́gùn gba géètì lọ́wọ́ ọwọ́ náà lámì dé ẹ má bẹ̀ mí ẹ má bẹ̀ mí ṣe rí o géètì yẹn pẹ̀lú ọmọ yín ẹ bá mi sọ fún kẹ́mi má rí ń bẹ̀ mọ́ o kí má rí ń bẹ̀ mọ́ rárá rárá ni kí ló dé àpànìyàn ni owó ni mo fi ṣe síbẹ̀ náà. níbo ni àwọn máa gbà jáde ibi tó bá rí kó gbà jáde kí ló kàn mí kí ló kàn ẹ wo ẹ tún ẹ wo tó ti ń fọṣọ ẹ wo. ibi náà la ti máa ń fọṣọ. ẹ ẹ ẹ má wà mí sọ èmi ò fẹ́ kẹ́ fọṣọ bí yìí mọ́ ẹ má fọṣọ bí báyìí mọ́ ẹ gbọ́dọ̀ mo ṣe sọ fún yín orí yín náà mú mi kakúra yín lọ ẹ kúra yín bọ̀tà. lórí géètì géètì. ọlámídé kí ló dé. Ọlámídé. ẹ wo géètì ẹ̀nà náà tún sọ lẹ́sìn yìí o. Ọlámídé bó bá sọ géètì gbàgà ṣé bóun ló ní nǹkan ẹ̀ ṣé bí tiẹ̀ ní. àmọ́ màmí tèmi ṣe lè dọ̀rọ̀. tiẹ̀ ṣe wá lè dọ̀rọ̀ bí ò bá yé àwa ó yọ lọ́hùn. ó yọ lọ́hùn. ó yọ lọ́hùn má fọṣọ tó ń fọ́ ni. ó yọ lọ́hùn máa fọṣọ ọkọ mi. bá dojú ẹ̀ báyìí o. mo ní láti kúrò lẹ́yìn fúngbà díẹ̀ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi ni mo wà ibẹ̀ máa wà for some times gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú lẹ́yìn ò mi lọ́rùn rárá ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin mi àti láńlẹ́dì náà. ẹni ẹjọ́ ọlá àjọgbọ̀n bí orogún méjì nínú ilé ẹ wo mọ́ mi ó ti sú mi ó ti sú mi ẹ ṣáà jẹ́ kí n wà níbi tí mo wà yìí for some times tí n bá ti rí change díẹ̀ máa fi ránṣẹ́ sí yín. ọkọ mi ó bá bá ro ti ìyá láńlẹ́dì ó bá bá ro tọ̀rọ̀ ìyá onílé wa ó bá ro tèmi ṣé mo pé mi nìkan ni máa kù sílé màámi ẹ wo kò sí nǹkan kan tó máa ṣe yín nǹkan kan ò ní ṣẹlẹ̀ sí yín kò wèmí náà kí n kú nílé náà àmọ́ nǹkan tó ti ní lójú tó lè lọ ó wà. ẹ ṣàjẹ́ kí n farapamọ́ sígbà fúngbà díẹ̀ tó bá yá mi máa padà wálé. tó tó bá jẹ́ bó ṣe fẹ́ nìyẹn. ẹlẹ́dàá mi á sìn ẹ́ á dúró tiẹ̀ ò ní kàgbákò. àmín àmín àmín mọ́ mi ẹ ṣe. ok. kò burú o. ọ̀gbẹ́ni akitọ ọ̀gbẹ́ni ẹbọ wálé kò mu èmi mọ̀ pé o ò jí sórí kí ni ìjẹ́kù wà láàrin èmi àti ẹ̀ èmi máa mú máa yẹ block sórí kúnlẹ̀ tó ń wo yẹn máa mú máa yẹ block ó lè lòun náà tẹ́lẹ̀ ó lè ní revival ọlásùnkànmí adéwọlé wọn lè dènà kà sí báyìí pé ó lè ní ẹ ó dẹ̀ gbà fọlọ́run. láti gbà yẹn ló ti jáwọ́ tí ò ṣe mọ́ tó bá sọ fún mi mo mọ mímọ̀ yẹn block ẹ̀ màá ní àkọ́dédé balápò ẹni o ìpè àkógbà kó dẹ̀ tàn síbẹ̀. bọ̀dé what are you insinuating oji so oh, believe pé mi kọ́ ni mo mú chain yẹn. èmi kọ́ ni mo mú chain yẹn. mo mọ̀ kò ní èmi máa sọ wípé mistake ni. ẹ ẹ wo ẹyin méjèèjì ẹ wá. alábọ̀ hmm. ó ti wá di ẹ̀wù báyìí bó ti yé yín gbogbo onú lẹ́yìn láti tu àárí chain wọn kan bó ti yé yín nígbà tá à ń pe ọ̀rọ̀ lówè láti ìgbà yẹn tó dẹ̀ wá ń láró nú ọmọ kú ni ta ni o mọ̀ wípé ní àjẹ́ tó ké lánàá yìí pa ọmọ tó kú lé ni ṣáà ṣe ń gbé inú ni Ah, orúkọ ọjọ́ òrùn dé ọ̀gbẹ́ni yìí dé ní ọjọ́ wo ló dé adẹ̀wá chain ti kó ẹ kó rí bẹ́ẹ̀ yẹn náà. mi lè mú chain bọ́ọ̀mù yìí máa jí chain kúnlé kí ni gbogbo yín sọ yìí kúnlé tẹ̀ wò yìí olóore mi ni ìgbà tí mo wà homeless òun ló scott mi kúnlé kúnlé. ṣé o mọ̀ pé a ti ń bọ̀ rẹ̀ bọ̀ ọjọ́ ti pẹ́ ó mọ nǹkan tí mo lè ṣe ó mọ nǹkan tí mi ò lè ṣe kúnlẹ̀ mi ò lè jíjẹ ní ẹ̀wọ̀ ó help mi ni ìgbà tí mo wà homeless ó scott mi mi lè fi bí sanwó lè fún ẹ kúnlẹ̀ did not steal your chain mi ò jíjẹ ní ẹ. wo sori sori gbogbo acting yìí filẹ kò sí bó ṣe lè act tó wájú ni wàá bá jíde àlàbà rẹ ìwọ act tó bòlúkẹ ni. ẹ ẹ ẹ wẹ ẹ wẹ ẹ ń jọ mi o ẹ fẹ́ jẹ́ ìmọ̀kọ́ tí máa ṣe pẹ̀lú ọ̀bọ yìí ẹ sọ fún mi kó bá mú ṣèmi náà kí lè ah, bá mi sọ náà gbọ́ pàpà ṣàṣẹ gbẹnu lẹ́yìn ni ok owó ọ̀nà ìlànà ṣé sọ̀rọ̀ lẹ́ni ṣé wọ́n lọ fẹ́ mu ni ṣé wọ́n lọ fẹ́ mu ni abẹ́rẹ́ wọn bá wá ṣèjà rẹ pé kí ni kan. Oh, oh, oh, ok ok fine fine since kò sí anybody tó believe me tó dẹ̀ trust me pé mi kọ́ ni mo jíjẹ́ nìyí kò gbé kò wí kò ní kó lóun má lọ o gbogbo nǹkan tẹ bá fẹ́ fi wá chain pátápátá ni kẹ́ fi wá èmi kọ́ ni mo mú chain èmi kọ́ ni mo mú ara mi mú. fine ṣe wá ok ìtùtù bá fẹ́ wá ṣé kò tó fẹ́ nìyà bí àtẹ̀bá wá

yín ò lè tì mí ẹ̀yin ìyá mi òṣàlẹ̀ fúlájẹ́ kí ti wà yẹn kò mí mọ̀ mú lò mú mi wọ yìí kò mí sun jẹ́lì gbọ́n àkú ọ̀rọ̀ ló máa sọ fún yín là. ẹ jọ màmá kò sí táyì ta ni òrìṣà yín sọ pé ó gbé gan lára àwọn mẹ́rin. ẹ̀mí kọjú ẹ̀ ẹ̀mí rẹ̀ yẹ ẹ̀mí kọjú aláàbí ọ̀rẹ́ bò ó kọ́lé gbọ́n ẹ farabalẹ̀. òṣàlẹ̀ fúlájẹ́ kí mi wò ẹ́ ẹ̀rọ orúkọ ẹ̀mí tanná yìnrìnyìnrìn gbọ́hùn ẹ yé ká bá mi wò ó bá mi wò. àbílẹ̀ ilẹ̀ fẹ́ sọ. àléyìí lè fọwọ́ kan ìwúlọ́ mi kọ́ mi lójú wo ja wí para lè gbọ́. eléyìí màmá àkòlè jẹ́ eléyìí báwo lè máa jẹ́ eléyìí eléyìí. bí a kò mọ̀ yóò kà mọ̀ báwo. ọlámidé leléyìí náà. yé èmi kọ́ ni mo èmi kọ́ ni mo èmi kọ́ ni mo bí ẹ yẹ ẹni sùn o ẹni sùn o ṣe é ní sùn rù mi kí a sọ̀rọ̀ ẹ má fọ̀rọ̀ ìṣàwádà o ah. ọjà yìí burú ju gbogbo kẹ́ẹ̀tì mi jẹ́ yìí lọ lùgbọ́n bẹ́ẹ̀ yọba dúró wẹ́ kámi parọ́ ṣé ó lè yá wẹ̀ dáṣọ máa fún kíjẹ́ lọ́jà. àwọn ah, alẹ́ ẹ má ẹ̀ka tí mú ti wèrè wọ nítorí pé ọ̀rẹ́ wa ni ó sì lè rí wa lọ́nà bó hàn tó akọ́lọ̀ wọn pé ọ̀rẹ́ wèrè ni wá now àwọn ọba yẹn máa treat ẹ. ẹ yọ jẹni bí èèyàn bá mi jẹrè wọn ò mí gbé lọ́dọ̀ síbi tó kálá yẹ̀wò kò sábẹ́rẹ́ ọ̀lẹ̀ nígbà wọn. àwọn owó la máa fi ṣẹ́jú o ibi kọ́ ni mo jíjẹ́ ibi kọ́ ìyá ìfẹ́kì ni ìyá ìfẹ́kì ni. ìyá wo ìyá ìyálẹ́bẹ̀ o mọ̀ àti ìyá yìí ti wà ní ju ọ̀gẹ̀dẹ̀ yìí ṣé o mọ̀ kà ló ti wà ní ọ̀gẹ̀dẹ̀ yìí. èmi kọ́ ni mo mú jẹ. you don tey guy. wo wo wo wo mi dada èmi kọ́ ni mo mú jẹ nẹ kunle èmi kọ́ ni mo mú jẹ nẹ èmi kọ́ ni mo mú jẹ nẹ èmi kọ́ ni mo mú jẹ jọ. ẹ má jà níbí o ẹ má jà níbí o. ẹ jọ torí Ọlọ́run ẹ̀bẹ̀ ni à ń bẹ̀ yín ah mo mọ̀ wá ọmọ mi ọmọ mi kì í ṣolè ṣe rí àwọn méjèèjì tọ́lọ́run fi kẹ́ mi kò fómi ó lè sí wọn lójú wọn kọjá àyè wọn ìjọ ẹ ṣàánú mi ẹ wò tí kì bá wá ṣe àkóbá a ní fẹsẹ̀ sí ṣó yẹ kó jẹ́rú ìjọ yẹn ló máa lọ súnlé ọ̀rẹ́ ẹ jọ ẹ̀bẹ̀ ni mò ń fẹ́. màmá ẹ wò tọmọ yóò bá rìnrìn kú lọ ẹ ọ̀ ní fi àwà sá lọ tọmọ yóò bá rìnrìn olè ọ̀ ní fi olè lọ ṣẹ́ni wọ́n bèbèjì lọ́jọ́ kan náà ẹ ọ̀ lè wà kan náà ọmọ yóò jalè kò jalè ṣé wọ́n parí olè mọ́mọ́ yín ni. mo mọ̀ pé bó ṣe yẹ kẹ́ ẹ sọ náà lẹ sọ ni ẹ̀ẹ̀kan mọ́ ọlá mi ni o ọlá mi ò kì í jalè kì í ṣe ọmọ oníjàgídíjàgan jẹ́jẹ́ ẹ ló ń lọ nǹkan ní nǹkan òkè ń wọ lámìdé lójú àbúrò mi ni òun lọ bí tẹ̀lé mi. ẹjọ́ máa jáde ni. ẹ mo lè má bàa jáde bọ̀ mo mọ̀ rin ẹsẹ̀ mo dẹ̀ mọ̀ nú ọlámìdé. ẹ ẹ wo madam àtìgbà tán ti mú dé ìbàyẹ̀ láti fìyà jẹ kò sì jẹ́wọ́ tí ó bá lè ti jẹ́wọ́ á máa fìyà jẹ ni ó dìgbà tó bá tó jẹ́wọ́ fún wa. kò lè jẹ́wọ́ kì í ṣolè kò ṣáà ní kúrò ohun tí ò ṣe mọ́ra ẹ̀. ẹ o lè ń dédé jẹ́wọ́ náà. ó ní jẹ́wọ́ nǹkan tí ò ṣe é jọ. ẹ eh, ẹ eh, wo ẹjọ́ eh, nítorí Ọlọ́run kí lẹ fẹ́ ká ṣe báyìí. ẹ gbọ́ ọ̀tẹ̀ fẹ́ ṣe ẹ tẹ̀wọ̀n inú dáadáa kó jẹ́wọ́ ibi tó fi chain sí àmọ́ tí ò bá ti jẹ́wọ́ ẹ lọ bẹ́ẹ̀ ni tó ní chain tó bá ṣe ká filẹ̀ ká máa filẹ̀ tó bá ní ká máa filẹ̀ àgọ́ ọlọ́pàá làwọn mú lọ. bẹ́ẹ̀ tínú ọlá lórúkọ mi èmi ni ẹ̀gbọ́n ọlámídé tẹ̀sọ́pọ̀ jíjẹ́ ni wọ́n mi wà dẹ̀ lélẹ́yìn. so kí lè fẹ́ kí n ṣe fún yín ṣàtúríṣẹ́ yìí mi ni. ẹ ẹ ṣe àwọn pc wọn ní ká wá bá yín ká bẹ̀ yín pé ìgbà tẹ́ bá tó sọ pé kàn túlẹ̀ ni wọ́n túlẹ̀ ẹ wá jọ ẹ̀ ṣàánú mi ẹ ní dààmú ya ò ní jẹ yín ìyá yẹn pọ̀ ẹ jọ ẹ dá. màmá wọn ní kí wá bẹ̀ mí lórí chain ninety thousand naira tí ọmọ yín gbé ah. ẹ wò tí mi bá rí chain or nine thousand naira ibi tọ́mọ yín máa jẹ́ra sí ló wà yẹn. ẹ ọ̀nkú mi ní kẹ́ fi ilẹ̀ ṣebí ninety thousand lẹ́pẹ́ ń sìn ọlọ́run ṣeun tí kò jù bẹ́ẹ̀ lọ owó kan wà lọ́wọ́ mi bóyá fifty seven àbí á tó fifty five thousand ẹ jẹ́ kí n kó fún yín first thing láàárọ̀ là máa kó yòókù fún yín ẹ jọ nítorí ọlọ́run mo fi elédùnmarè bẹ̀ yín ẹ jẹ́ kán fi àbúrò mi lẹ̀ ìnira tán fún yẹn ti pọ̀ jù. wọ́n fi àbúrò yín sílẹ̀ ẹ̀ ń sọ pé kí ni ṣé mo jọ ẹ́ lébi lójú yín. Ah ọ̀nkú kò sẹ́ni tó pè yín lélẹ̀ bí. ẹ wò torí ọlọ́run eh. ẹ wò kún. mami ẹ má kun èmi rà ẹ lè má tún sun ẹkún ọlọ́run ò ní jẹ́ ẹrógun ẹkún ó ti sọ pé ninety thousand ni ọlọ́run tí òjò ojú bẹ́ẹ̀ lọ ọ̀nkú ẹjọ́ má bínú owó tó wà lọ́mọ ẹjọ́ ìṣe kó fún iná tó bá gbé kí n lọ fi atm mú mi ẹ fún mi bí thirty minutes bọ́ ẹ ní pé kó jọ nítorí ọlọ́kọ́ rìlíìsì àbúrò mi ìnira yẹn pọ̀ fún un ṣebí yorùbá mò ń sọ ṣèbájọ́ ń gbèdì ara wa báyìí. ẹ ǹlẹ́ jàre báwo ni change dọ́nù ẹ̀. wọ́n ní sọ fún ẹgbẹ́ mi fẹ́ lè ṣe àjọyọ̀. mo sọ pé kó má mu nà o. àmọ́ tí mo wá lé. kí wọ́n time na time ti lọ jẹ́ ká máa gosh. ọgbọ ẹjọ mo fẹ́ kẹ mo fẹ́ get nǹkan kan straight ṣé chain tí àwọn àlele. ó dàbí. oníṣẹ́ ah! ẹ̀mí ni ẹ̀gbá mi ìyá tèmi ń sun ẹkún ìyá mi ń kúnlẹ̀ fún ẹgbẹ́ mi gbà jẹ́ni náà la padà rí. alẹ́ mi ni o lọ máa jẹ́wọ́ ara mi. máa nà mí nà mí nà mí èmi. má mi kúrò mbẹ. má mi ò kúrò. dáyọ̀ ojú ẹ ní sùúrù. èmi ni ẹ mọ̀ èmi ni. Tinúọlá Tinú o ẹ ẹ mọ ẹ mọ tó ṣẹlẹ̀ kò sí wàhálà níṣẹ́ ni kẹ́ ẹ wá ní ìṣòro àwọn ọ́fíìsì kọ́ lọ tún ọmọ mi lẹ́yìn ayé ti pọ̀. Ah! màmá kò sí wàhálà ẹ fún mi ní ìṣẹ́jú méjì. mọ́mí ẹ má fún ọlọ́wọ́ fún. ìṣẹ́jú méjì ayé ẹ fẹ́ bọ́ àjẹpọ̀ ní two minutes ọ̀yà nìṣọ́ mẹ́. tinú ẹ láwọ̀ nìṣọ́ ẹ̀ ẹ̀mí mi ni tí ẹ̀dá bá ń sáré kóun má tẹ̀ tó bá tẹ́ eré kó má kú ló tún yẹ kó máa sá Ọlámídé ṣé kò wá yájẹ̀sìn lọ báyìí ó ti torí ẹ̀sìn ó kúrò lábúlé ó wá sílùú Èkó àṣé ẹ̀sìn títa abúlé gan sàn ju tèkó lọ àdá mi wá ṣọ́gbó ṣọ́gbó kò rèrè bó jẹ ìyá ń jẹ idà mi bí ẹni tí ò bá kọ̀ gbélé ọkọ mi wá ń jìyà bí ẹni tí ò níbi ibùsùn. gbogbo atótónu ẹ pátápátá ló ṣèbí ìwà àtẹ̀yẹ kò sẹ́ni náà tó mọ̀ dí òjò bí ò ṣe ṣàn bẹ́ẹ̀ ni ò sẹ́ni tó mọ̀ dí mọ́lámọ́lá bí ò ṣe láwọn ọ̀rọ̀ kan yìí tó ń gba omi lójú tiẹ̀ ó ń kọ èmi fúnra mi lóminú ṣebí bóyá á san àbí á tún rọrùn ló jẹ́ kèmí ní pé kò yẹra díẹ̀ sọ́dọ̀ mi gbogbo làkàkà mi sáré sókè sódò mi ṣebí nítorí tèmi àti ẹ àti ìyá wa yìí ni ṣé lórí ọ̀rọ̀ kan yìí náà ni ní ìkúkú sọ pé ó sùn ni ní sùúrù àfi tó bá yẹ pé nǹkan míì wà ń bẹ̀ tó ò jẹ́ kẹ́mi ó gbọ́ ó yóò dùn tá à ń sọ yìí lọ. mi ò fẹ́ kọ́rọ̀ mi di àbámọ̀ àṣé àṣetán òde àpọ̀n wọn ló máa jẹ́ kí n sọ nǹkan tó wà nínú mi jáde fún yín. ṣé o kọ́ mi sọ. tinúlá mo fẹ́ lọ pokùn sọ. Àmídé ìkà ni ẹ́ ìkà ni ẹ́ téèyàn bá rí ẹ kó wù ẹ kó sa ìkà ni ẹ́. Ah, ah, ah. ìjọ tí ìyá wa ti ń rè wá bọ̀ láti kékeré tí kò sí ẹnìkan àfọlọ́hún àfọ̀hún o tún fẹ́ẹ́ fi rẹ̀ pa ìyá oníyàlẹ́kùn ṣé ojú ẹ̀ ò tí ì wú tó fún ẹ ni kí ló fẹ́ fọmi ìjẹ́ ìyá náà ṣe náà tó ṣe yọ̀dájú ọmọ bẹ́ẹ̀ kó kú má pa fún mi ìkà ni ẹ́ ẹjọ́ èmi náà kan àròkàn tó ń fa ikú àsundá òun ló mú kíkú máa polówó tantantan sí mi létí ìbànújẹ́ ojoojúmọ́ tí kò fìgbà kan dáwọ́ dúró òun ló mú kí àṣàrà ìlú máa pariwo sí mi lọ́kàn tí kì í bá ṣe ti ìbídùn ìbídùn abiyamọ tòótọ́ tí mi ò fẹ́ kó fojú sunkún ọmọ tèmi ò fẹ́ dá a lóró òun ló jẹ́ kí n ṣe máa wojú ilẹ̀ wo òun ló jẹ́ kí n ṣe máa fọwọ́ lẹ́rú bí bẹ́ẹ̀ kọ́ ni. kí ni ìbá ṣẹlẹ̀. bá ti para mi dànù ti I've never known you to be like this. Ìjọ́ òun lọ pọn ẹ létò yìí. ọlọ́run ò ní jẹ́ àtúnrátẹ̀yìn kù nǹkan kan ò ní ṣe é kò ní ṣe mí náà ó yá wò mí kó lè mọ̀ pé mo nífẹ̀ẹ́ kì í ṣe pé mo dànù òkúkú gbé kan wá rí kí n sọ pé ó sùn mí bẹ́ẹ̀ ló pè mí rí kí n sọ pé mi ì ní dá ẹ lóhùn lójú ẹ lẹ́yìn ẹ tiẹ̀ mò ń ṣe ó yá pàṣẹ fún mi iyekíye tó o bá fẹ́ kó sọ kí ni nǹkan náà sẹ́ tó fi pé tí n bá ṣe fún ẹ o àbí tó bá rí ọkùnrin á balẹ̀ o ò dẹ̀ ní sunkún o ò ní dààmú wàhálà ọ̀fẹ́ pokùnso àṣàrà ìlú ńlá gogo àbí kíní kan kọrin á dópin sọ fún mi wá ò bóyá pọ̀ ọlọ́run ò ní ká. sista tini ẹ̀wọ́ mi fẹ́ ṣiṣẹ́ kankan mọ́ tí mo fẹ́ ṣe ń sìn ní iṣẹ́ tí mo mọ̀ tó dá mi lójú bóyá tẹ bá lè bá mi rí bíi three million kí n fi ṣe project tó wà lọ́wọ́ mi. three million naira. bẹ́ẹ̀ni three million naira. náírà hmm. ah, ta ni mo rí tó lè ràn mí lọ́wọ́ owó owó báyìí. Chief Bankole Williams. <laughs> ọkùnrin ilẹ̀ ń ké sí àjànàkú tí ò náwó tàná mọ́tò dé aná obìnrin tó lẹ́rọ owó nílé Tinúọlá ojú tó rí ẹ máa gbókẹ́ o ò wá síbi ẹni tó mọ̀ wá mọ́ rárá. Ah, ah, chief èwo ẹ̀ ní bínú sí mi ohun ẹkú mi náà kò gúnyàn ẹnu òòsà ni ògbódò yìí kẹ́dẹ̀ máa wo ọkàn yín máa ń fà mí o ó kàn jẹ́ pé ẹ̀wọ̀ ọ̀nà mi pọ̀ ọlọ́jà ṣàánú mi ni. well that's all right mi ìbínú. No ṣe àbúrò ẹ tó ń bá mi sọ̀rọ̀ ẹ lórí fóònù kan ni. pẹ̀lẹ́ máa dìá. kí ni ipa tí o máa ń kó nínú àwọn ọṣẹ yín yẹn tẹ́ máa ń ṣe. àwọn ráyè wò fi mi. ipa tí mo máa ń kó pọ̀ gan bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ẹ gan-an ó dàbí ẹni pé ẹ̀ kí n wo fíìmù tó bá yẹ pé àwọn madam sìn wọn á ti dá mi mọ̀ dáadáa. àwọn ipa tí máa ń kórè mo máa ń kọ sítórì dáadáa mo dẹ̀ máa ń act kò sí role tí mi lè play báyìí báyìí gan mo fẹ́ ṣe production tèmi so mo sáré ẹ̀ káàkiri òun ni sista mi ṣe mú mi wá báyìí. Um, iṣẹ́ tó fẹ́ ṣe ń sìn ó máa ná ẹ tó bí èlò. ẹ wò bí èkú bá máa ṣe bọ́n ni ìtẹ́ tí ẹ máa ń mọ lọ́rọ̀ iṣẹ́ tiwọn ẹ fẹ́nu ara ẹ sọ àwọn mílíọ̀nù mílíọ̀nù kan ló máa ń sọ tó máa ń dẹ́rù bèèrè. bóyá kà á ti ẹ fi three million bẹ̀rẹ̀ ẹ mọ̀ kéèyàn bẹ̀rẹ̀ láti kẹ́jẹ́ bú mm, fi three million a ṣe lè manage ẹ sí. three million um, nǹkan tẹ́ máa ṣe fún mi sìn um, a ní kí sister kó wá rí mi lọ́la so but mo fi ń dẹ́ lójú pé dídùn lọ́sàn máa sùn. ẹ máa rán àǹtí mi sí mi ah, thank you very much sir ẹ ṣe kókó lẹ́ẹ̀ máa rán yín sí mi. èmi ẹ̀ ṣe tí wọ́n kàn wá ẹ ṣe gan-an. ẹ ṣe gan-an sir. ẹ wo àárọ̀ ọjọ́ mú solókùn ẹ jẹ́ kí èmi náà máa wá ṣàtìlọ. Thank uh, check of five million naira To bá di lọ́la kó cash. káṣẹ one two three four five six seven odò odò mẹ́fà. Eh, ṣe mo ní dúpẹ́ sá kò ní tán bẹ́ẹ̀ o eh, ní wọ́wọ́ Eh, o ojú eh, ní tì yín ẹ ṣàṣeyìí ọwọ́ Eh, ò ní kàn sálẹ̀ Eh, ẹ̀rẹ̀ mọ bínú mi ṣe dùn sí ẹ̀jẹ̀ lọ. kí owó ìkó tó jẹ́ tiẹ̀ mo fẹ́ tọrọ kankan lọ́wọ́ yìí. Eh, ọ̀kàkà nke ẹnu ẹ̀ ń sẹ́jẹ̀. ta ló ń jẹ́ ọ̀kàkà sá. ẹ̀yin yorùbá dẹ̀ ni eh, mo fẹ́ kí mi pẹ̀lú ẹ̀ka jọ máa ní nǹkan pọ̀. chief ọ̀rọ̀ yìí kì í. Eh, mo fi pé èmi àti yín ti jọ conclude pé. Pe kò bójú mi kémi àti ìjọ jáde so why tẹ tó wá bring ọ̀rọ̀ yìí up nsìn. ó mọ̀ pé ẹnu òfìfo kì í dún yànmùyànmù ọmọ oko tó bá dẹ̀jẹ̀ fẹ́ jẹ búrẹ́dì òun náà gbọ́dọ̀ fi iṣu ránṣẹ́ sílé so tó bá tẹ̀lé jẹ́ kí n débẹ̀ just for once and jẹ́ kí serious. bóyá kí n tún pe àkíyèsí yín sìn kankan àbí ẹ ti gbàgbé pé ìyàwó ilé yín tó ń ṣàbíyamọ fún yín lọ́wọ́lọ́wọ́ yìí ẹ ti gbà wípé èèyàn mi mọ̀ mi ni. o sì jẹ́ ká fi yẹn lẹ̀ o ah, ah. jẹ́ ká fi tàn sílẹ̀ ìyàwó kí n kàn gbẹ ilé tí mò ń bẹ̀ sọ ni kò jẹ́ ká sọ̀rọ̀ yẹn lórí. Ah, ẹ̀yin ọkùnrin ṣe wá ya òpònú lẹ́dà báyìí kí ló tẹ̀yìn ọkùnrin máa ń fi ọpọlọ tó yẹ kẹ́ fi máa ronú tó yẹ pé ẹ máa fi ń wọlẹ̀ ẹ ẹ nílàákàyè o téèyàn bá rán ọkùnrin níṣẹ́ tí ò bá rí bó ṣe máa jíjẹ nù ẹ̀ bó ṣe yin lolúwẹ̀ ràn yín tẹ́ ẹ̀ bá rí ti jẹ ẹ̀ẹ̀kan lá anyway tó bá pé torí pé ẹ fi pé ẹ fẹ́ ṣàánú èmi àtàbúrò mi ìjẹ́dé fún yín ẹ ti rọ opportunity àti ìfẹ̀yìn mi lélẹ̀ mo sorry láti disappoint yín ẹ gbogbo ọlọ́run bá tó ṣe ti yín àṣetì mi. èmi màá ní. ta ẹ kí ni ẹ kí ló jẹ́ kí ló já mọ́ tí bá mú ọwọ́ òsì mi tí má fi fa irun gbọ́n gbogbo ẹ̀ ló máa tún sí mi lọ́wọ́ ìwà aláìní tíjú aláìronírònú ará Gálátíà òde afọ́fùngbẹ̀mù ọmọkùn mẹ́kọ̀ọ́ òpònú ayérada aláàkọ́ra wo mi sórí gbogbo ohun torí ojú ẹ̀ lórí ọwọ́ ẹ̀ ìgbà yìí olówó oko tó ń ṣílẹ̀kùn fún ẹ̀ ní làákàyè ròyìn kù. mọ́nà kí ló ṣe wà àti géètì tẹ̀ ń bára yín jà. èmi géètì atẹ́gùn ló gba géètì lọ́wọ́ mi ẹ máa gbópònà atẹ́gùn gba géètì lọ́wọ́ ọ̀wọ́ ọdẹ amukun Mama, ṣé ojú géètì lọ ni. àwọn olówó ìlú wọ̀nyí olórí burúkú gbà ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kí ló tó máa ń sọra wọn dòṣù láàlú tó máa fúnni lẹ́dìí ẹ̀sìn fi gbòdìdì ẹran lọ́wọ́ ọ̀yàn wáyì tí wọn bá need help tó bá lọ sọ́dọ̀ wọn jálajàla ayé wọn yẹn kò tiẹ̀ ń jẹ́ kó mọ ohun tó ń forí wọn rò ọ̀tọ̀ ni tó máa bá lọ ọ̀tọ̀ ni tó máa bẹ́ẹ̀ sọ. wèrè wèrè ló pọ̀ nù àwọn tó tó pera wọn lólówó àti mi ti báwo. ọlá mi actually uh, chief williams ò ń ṣẹni tí mi mọ̀ tí ìgbín ẹ̀ bá tẹ ẹnu mọ́ igi báyìí dandan ni kò gùn ṣùgbọ́n lẹ́yìn tó ti kọnu sí mi tí mo dẹ̀ ti sọ pé kò sọ náà ń bẹ̀ o èmi àti ẹ̀ ti jọ ń ṣeré aláwàdà mi ni a kì í sọ̀rọ̀ lọ síbẹ̀ yẹn mo understand ó ti gbójú ń bẹ̀ mí dẹ̀ wò pé àti ah, dọ̀rẹ́ náà nìyẹn àfi bí ṣe dọ́dọ̀ ẹ̀ lọ́sàn-án yìí tó ní kinní kan náà pọ̀n lára tòun. sista mi gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ò yé mi àbọ̀ ejò kì í gbénu sa nǹkan tó bá ṣẹlẹ̀ gangan gangan ni kẹ́ ẹ sọ. listen mo dọ́dọ̀ chief williams lẹ́nu ó fún mi ní check five billion naira. good talk. pẹ̀lú condition níjọ́. irú condition wo. a dà fún ẹ chief williams jẹ́ kó máa yé mi pé òkè hò òkè kòtò ìlàlà ondo ìlàwẹ̀ àti togo gbogbo ẹ̀ ló ń máa dé lára mi ó yà ẹ́ lẹ́nu èmi wá jẹ́ kó yé pé ara tèmi yìí <laughs> kò ń ṣe àbàṣà mo jẹ́ kó mọ̀ pé mi ò sí nínú àwọn ọmọ játijàti tó ń lọ fi apẹ̀rẹ̀ rù wá fún wọn. Ah, wá sọ fún pé ayé ẹ ò yọ o ṣé mú jẹ́ kí wèrè ẹ̀ tó ń gbé káàkiri ojú ìlú lójú mo kúrò ní. Ah, no <laughs> àti mi ẹ má sọ pé ẹ dá check yẹn padà fún. mi ò dá check five million naira padà mo jùlù láyà ni ṣé ara ti èmi torí kò ju five million naira lọ <laughs> àbí ó ti fi orí tèmi gbóòórùn mu pé mi ò lè ní owó tó tó five million láyé mi wo jẹ́ kí n sọ fún ẹ ìbùkún ọlọ́run lè mú ni láì ṣe làálàá o fi èmi àti ọlọ́run lẹ̀ màá wówó fún ẹ níbòmí. Ah! àṣé kò sí èèyàn mọ́. kò sí èèyàn mọ́ àtọ́. àjùmọ̀ bí òkan tàánú ẹni orí ránṣẹ́ ni kún ṣe ni lóore ló ń ṣe ni lóore ní tọ́lọ̀ ń bá ránṣẹ́ yàn ló ń ṣe yàn lóore. so nǹkan kan lè wà tí wọ́n lè ní kẹ́yìn ṣe nítorí tèmi tẹ máa sọ pé ẹ lè ṣe. òré pẹ́ àṣìírí gbàgbé ọlọ́kùnrin sọ̀tàn iṣó ló ń tó pa babaláwo ẹ ti ẹ̀gbọ́n náà kí ni àǹfààní orógbó yín apá kò láwẹ́ àjẹ́ okòrò ewé ò ṣeé pọ́n kan àtúnika mú gé ẹ̀ka fi dáná ṣọ̀gùn tún sọ pé ìwọ ni tinúọlá ìkà ni ẹ ọ̀dájú ni ẹ aláìmoore sì ni ẹ pẹ̀lú wo tinúọlá okun ọmọ ìyá tó wà láàrin mi àti ẹ ó já láti ẹni lọ I am packing my things and getting out of this your house. ó gbọ́ tèmi délẹ̀. Ah. Eh, eh, yeah, yeah, it's a boy what to do. My dog tip. Jelmo, mo lè wà mbẹ́, tó ṣe gan, kẹ́lẹ́ jẹ́ máa. Lórí kúrè, má lọ Yeah. Every time I see the page, yeah, pop Pepsi. We are buck sharpie, hell give me rap, eh? Rap with direction, That's the see you rabbit. Eh. I've been a mentor, that group is my castle. Eh. Rap going to get you, that's my castle. Guns my rental, eh. I'm doing me sell it. When I don't have it, you can never harbor me. See me, I'm a part me, see me, I'm a academy. Rap see the word me, go see the guide me. My property, yes, so for the land. They won't be me back, only God. If I drop me, get just passes. I'm concerned, bro, shit, my damage. One circuit, but the magic wọ́n bá mi fa pẹ̀lú kejì àwọn ọdẹ mi tẹ́lẹ̀ wọ́n ní bo lójì. ṣebí dem ta ṣe we don't go ever make am o but dem dey yumunyumu baba gadi don dey make am o ṣebí dem talk talk talk talk say we don't go ever make am o but dem dey yumuyumuyumu baba gadi don dey fake am o. I say 10 million is not enough for the boy 20 million is not enough for the boy 30 million is not enough for the boy It's not enough for the boy 10 million is not enough for the boy 20 million is not enough for the boy 30 million is not enough for the boy punch in my house. Eh? Is it boy? Yeah, yeah. Yeah, I'm sitting rotten. Eh? Someone let it. Eh? She give me hugging. Zach is a boy. Can never kill me. Is it boy? Yeah, yeah. When I was late, shine with the bank. If I get money, yeah, give me cross leg. If you like me, yeah, sunset. If you beat me, yeah, no care. Is it boy? Yeah, yeah, yeah. I made it once. Once you define me, they see define me. Just see define me. I go see define me. Mama the define for me. Daddy the define for me. I ain't friends to the why you put the for me? Everywhere I go, why? When they the boy killer say I want with a bad jack? Him but never jack. with go. Am I happy? Oh, nice Can I you, kí ni wọ́n ṣe lára o. ẹ mọ̀ pé mi ò tún pè lóyún so mo sáré wá rí sísítà mi ní ọmọdé fẹ́ padà sí ọ̀dọ̀ tí lọ́wọ́ tí mo gbé. Can you be my guest tonight? Please. Thank you. Thank you. I want to say I Wanna kill a shame, but they get my money me. I don't like it bye bye, but I was defending me. Every them calling me, why you gonna find me? It's a boy T-Body, Money to kill the goje, money to kill the body. I just tell it, me that a party. You got out of party, to my dad's baba, only multi body. It's a boy, shame, jam, jam, better baba. Suck it, let me jab, on shit boy, money agua. Is it boy, look. Java, body, yeah. When the boy jump, it's a boy killer day. It's a boy killer day. Sayo. Sulayo. And this is Seniola. Nice to meet you. You're welcome. God bless. you are no Ọlámídé ni orúkọ tèmi gbajúgbajà òṣèré orí ìtàgé. orúkọ yìí dẹ̀rẹ̀ wá ẹ wo sísá mi tábà ní parọ́ ẹ mójú lọ sọ́jà. ṣé àbúrò mi ṣó ṣàṣọ pé mọ́mí máa láìkè. mo ṣọ́ pé tí mọ́mí bá rí bọ̀dọ̀ Ọlámídé wọ́n ti máa lọ láìkì wọn jù ẹ wo ọwọ́ òkè fún mi fúnra mi. o ṣe bọ́lá ń at least gbogbo lọmọkọ wa lọmọkọ wa yẹn á dìbò èmi fúnra mi wà òkè ẹ kí ni mo wá fẹ́ fi entertain yín báyìí o. kí n kọ́ kí nǹkan tó bá ti ní gbogbo kó wá. ẹ wò mọ̀lọ́lá mi dé lẹ́ni tẹ́ sọ́dọ̀ mi ẹ jẹ ẹ tún mu ẹ wò mo ń bọ̀ àǹtí mi. àbúrò yìí alápẹ̀pẹ̀ ni. bíi tèmi. bíi tiẹ̀. Tinúọlá ìbá má ti jẹ́wọ́. kí ni tí ìbá dé? kí ni tí bá ṣẹlẹ̀ tí ìwọ ò lè fi ara ṣe fún àbúrò rẹ Ọlámídé bí wọ́n bá mọ̀ọ́rẹ́ nílé ra ni ó yẹ kó máa gbé yìí báyìí fún Ọya ni tí àwọn èèyàn bá mọ iyì Ṣàngó bíkíbi kó máa ṣe káábíyèsí ọba kòso ni bí wọ́n bá wá mọ̀ọ́rẹ́ ni ìwọ yìí ìwọ abáyé má jẹ́ nìkan ọjọ́ wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀ yìí tìǹú ọ̀la ó jọ mi ò jọ bàbá ẹ̀ ó yẹ kí nǹkan kan wà tí o lè ṣe fún Ọlámídé àbúrò ẹ tí wọ́n gbàgbé tó ṣe fún wọn ìwọ a èèyàn lásán nìyẹn. ó yẹ kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ sí gbàtẹ́ mọ́ kúlẹ̀kúlẹ̀ ìkọ́ àmọ́ tó bá yẹ kí mo sọ̀rọ̀ yìí fún yín gan-an tí mo bá túṣu ọ̀rọ̀ yìí dé ìsàlẹ̀ kò ó dá mi lójú pé ẹ̀ẹ́dì gbà kí n gbé ìgbésẹ̀ tẹ́yìn tó lọ sọ. kí ló wà ń di ẹ kí ló wà ń di ẹ kí ló wà lẹ́nu ẹ tó o fẹ́ sọ kí ni tó wà lọ́nà fún ẹ tó o fẹ́ pọ̀ jáde fẹ́mi tí ó fi yí èmi lọ́kàn padà sí wà tí wọ́n kú yìí ìwọ sì gbàgbé olóore mebí wọ́n ní ajá yìí gbàgbé olóore ni wọ́n sì ní àgùntàn yìí gbàgbé olóore bọ̀rọ̀ kì í gbàgbé eléèrí ìwọ ò tiẹ̀ ṣe pé bọ̀rọ̀ kò yẹ kó gbàgbé eléèrí láéláé ni ọ̀la ìwọ gbàgbé ìgbésí ayé ẹ ẹ bẹ́ẹ̀ ni èmi tí mo bí Ọlámídé ni mo bí ẹ tí mi ò bá lè ṣì fún ẹ láwẹ́láwẹ́ kò dáa àgbàyà ni ẹ òmòore ọjọ́ ya adìẹ alájẹfẹnunu rẹ tẹ́ pé ibi tó bá ń dùn lè yàn mọ̀ ṣùgbọ́n wọ́n gbàgbé pé ọmọ ìgbà yà mí kò sí ní tí mi lè fi ṣe ìpè fún ẹ bẹ́ẹ̀ ni. lẹ́yìn ó wá débi tí ṣùgbọ́n ẹ ẹ promise mi pé tí mo bá tú ọ̀rọ̀ yìí délẹ̀ fún yín ẹ ní bá ọkàn jẹ́ o. tinú èmi ò mọ tí ń bọ̀ lókè tilẹ̀ ò gbà èmi ò ṣe báyé ló bá mi èmi ò mọ tuntun lábẹ́ ọ̀run tó fẹ́ túlẹ̀ tẹ́rù ò bá mi kò yé mi tí ó fi yẹ kọ́mọ ọ̀yá àti yẹ kó máa ráre kó máa sọ òdì ọ̀rọ̀ síra ẹ̀ kí ara ẹ̀ ó sì gbà á débi kó finú ó fi ọ̀dọ̀ ẹ sílẹ̀ mo ṣe àwọn nǹkan kan lẹ́yìn. tinúọlá bóyá máa sọ tẹ̀lé ń báyìí aláṣẹ ìbà aláṣẹ ìbà aláṣẹ ìbà. mẹ́ta aláṣẹ ìbà aláṣẹ ìbà aláṣẹ ìbà. àṣẹ tí ń bẹ lẹ́nu ọká máa bọ̀ lẹ́nu mi. àṣẹ tó ń bẹ lẹ́nu ọká máa bọ̀ lẹ́nu mi. àṣẹ tí ń bẹ lẹ́nu èrè máa bọ̀ lẹ́nu mi. àṣẹ tó ń bẹ lẹ́nu èrè máa bọ̀ lẹ́nu mi. èmi fẹ́mi ọmọ àdùnní. tinúọlá ọmọ ìbídàn. tí mò ń fi ẹlẹ sí nàìjíríà lọ sí amẹ́ríkà ẹnikẹ́ni tó bá dalẹ̀ nínú wa kó kú bí iná ṣe ń kú. bẹ́ẹ̀ lọ. Tinúọlá, ó tiẹ̀ dáa aṣọ́ta mi ti kú wọn tí ì bò mọ́lẹ̀ ni. àṣé mo ti jẹrà àṣé mo ti ràárà aṣọ ti pa mí tinú ọlá tinú ọlá ò ti pa mí tinú ọlá ìwọ bá kùnrin múlẹ̀ wàhálà dé ìwọ bá kùnrin múlẹ̀. èmi ni o oògùn ọ̀já gbádùn bàbá. ẹ kò sí kí méjì òbí ń gbó èyí tó bá ṣe bẹ́ẹ̀ já mi dùn èmi náà ni. Ah, ah, bàbá ṣé o ṣe àmàlú. ẹ dákun ọ̀rẹ́ mi eléré ńkọ́. èkó ló máa wà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ ah, kò yóò sílé kó báyìí ah! yeyeyeyeyeye ìwà lẹ́kọ̀ọ́ rẹ̀ báyìí ewu ni. ṣé kò sí torí dùgbẹ̀dùgbẹ̀ kan ń fì lókè bó bá jábọ́ yóò sì bára alé yóò bára oko. kí ló ń jẹ́ dùgbẹ̀dùgbẹ̀. i mean a problem every problem tó máa ma ti rẹ̀ bó sì wá wà ń ìgbà mo wá rí kíní o mo wá wádìí ẹ pé ah kíní yóò gbọ́dọ̀ jálọ rẹ mi lórí mo wádìí ẹ pé kí leléyìí ikú ni mo rí mo wá gbogbo ọ̀nà tí mo fi lè rí kú ọ̀hún kúrò lórí rẹ̀ mọ́ bàbá àmọ́ ikú ọ̀hún ọ̀nà àfi tá a bá rí la lè ṣe àwọn ètò kéékèèké kan ká lè yẹ ikú ọ̀hún kúrò lórí rẹ̀ láyé o ikú bẹ́ẹ̀ ni gbọ́n gangan. dẹ ẹ ẹ dẹ. mo pe fóònù ẹ mo pe fóònù ẹ kọ lọ ni mo wò pé ah, abẹ́rẹ́ tó lókun ń dè lọ́rẹ́ mi eléré kò yọ sọnù mọ́ lọ. Tinúọlá ẹ bó ṣe máa wò mí níran kí ni mo fẹ́ ṣe kí la fẹ́ ṣe. ẹ ẹ máa ma lọ sẹ́kọ̀ọ́ máa lọ bá a lọ́dọ̀ àwọn ọ̀rẹ́. ẹ wo báyìí ló já ṣe sórí o lè rí kọ́mọ pé àbóhùn ṣiṣẹ́ kan lọ́wọ́ o kò gbà bẹ́ẹ̀ o mo gbọ́dọ̀ rí lónìí o dẹ̀ mí dẹ́dẹ́ tàyí dán sórí kẹ́kẹ́ ṣe kéré ọ̀wọ́ àbùdá sani ọ̀tẹ̀lẹ̀ ọ ìwọ mú dọ́dọ̀ mi bàbá ti yẹ kókó lórí ẹ̀ kọ́ máa lọ ibi ọ̀bà lọ́dọ̀ la. ẹ má bínú sir mo mí ìpè ẹ o need kí n fi nǹkan kan bá a nu kí n tó bá ọlá mi sọ̀rọ̀ mo mọ bí ṣe máa bá sọ̀rọ̀ tó dẹ̀ máa bọ́ sí mi lẹ́nu ẹ dàpọ̀ pẹ́ ṣe rí kinní ọ̀hún tó bá dé sí mi báyìí máa gùn mí ni kò jẹ́ mi gan gbádùn ara mi mọ́ mo lè gbà mí ò lè ní kí n máa lọ Kánò pẹ̀lẹ́sẹ̀ pé òun pàdé mi lójú ọ̀nà yóò sì pàdé mi ẹ dákun tó lọ mọ gbọ́dọ̀ rí kinní ikú ẹ dákun mo wá bó ẹ sí ìyá ẹ ṣé mo dúpẹ́ bàbá ẹ ṣé ẹ̀yìn dààmú mo dúpẹ́ o. ó yá ó yá máa wò náà inú ọ̀la máa wò náà kí ló fẹ́ mú ẹ ó yá wà lọ gbé wà lọ gbé ọkọ mi wà lọ gbé báàgì. Who knock? Who knock? Yes, can I? Come in, come in, come in, come in, come in. Ọlá mi wà nílé, àmẹ́ ẹ̀ lè rí. Kí ló tún dé? Ṣé ìyẹn àti nàìjíríà bẹ́ẹ̀ ṣe máa ń sọ fún mi tí bá ti wá wò ó ni ẹ wò ó eléyìí wà important gan ọ̀rọ̀ ẹ̀mí ni tá à ń sọ yìí ẹ jọ ẹ ní fojú sunkún ọmọ o ẹ ṣe mo dúpẹ́. Can I tell you something? Hmm. sórí tó bá jẹ́ pé kejì mi ló wà ń bí ni wèrè ẹ̀ sán lórí ju tèmi lọ yóò ti lù ọ́ jàtijàti wọ́n ti fún wa ní ultimatum bá a gbọ́dọ̀ jọ wọnú bímọ why are you disgrace me like this kò sílé. ṣé yorùbá ẹ ṣe mo dúpẹ́. if you move there if you move there i will gun you down wà láìtàláì wọ́n mọ̀ pé mo burú. kí ló dé kí ló ń ṣẹlẹ̀. hey hey hey wait ọlá ẹ̀ wo sista kí ló dé náà ṣé wọ́n ní ẹ̀wọ̀n mi ò dẹ̀ fi mí lọ́rùn lẹ̀ leave me alone let me be kí ló ṣẹlẹ̀ náà dẹ̀ fi mí lẹ̀ ó ṣàtìlẹ́yìn mi kúrò nílé ẹ̀. èmi ò lè kúrò ní ọlá ìwọ ló bínú kúrò nínú ilé wa. ẹ ní ẹ̀rí ọkàn tí o bá lé ẹ̀rí ọkàn lónìí wá mi ibi tí mo wà tí mo tún ti ń jayé mo tún fẹ́ disturb mi ó dẹ̀ fi mí lẹ̀ fi mí lẹ̀. láǹdẹ kò rí bẹ́ẹ̀ wò má mi ń béèrè o bàbá oògùn jẹ́ngbádùn wàhálà ti ṣẹlẹ̀ gan ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ yìí o it is very very important. ó ti tán ẹ ní làákàyè ni àbí báwọn ọlọpàá lóyún ṣe wá kú báyìí ẹyọ ní fòun sílẹ̀ lọ́rùn ẹ mú ẹ̀dẹ̀ ń tọjọ́ kiri kí ló dé ẹ fẹ́ lè kúrò lé ìyàwó ẹ ni bẹ́ẹ̀ ni and you báwọn ọmọ ṣe wọlé síbí báyìí. kò yé mi náà o ṣí gẹ̀ẹ́tì ni. mo ṣì mo ṣì. ó dẹ̀ tí. mo tí. ó yá lè bọ́ síta. gbẹ̀dàn. ẹ mind you níjọ́kíjọ́ tó bá tún hàlá wọn kí wọ́n wọnú ilé wa iṣẹ́ ẹ̀bọ̀njọ yẹn. bẹ́ẹ̀ni. accepted accepted accepted. ó lè ti tètè fún mi. accepted olúwa mi accepted. ọlá kúlẹ̀ abiyamọ o bọ̀dá ṣẹ́rí àgbàlagbà ní ẹ jẹ́ kí n sòótọ́ ọ̀bẹ fún yín ṣe rí ìyá tó bí èmi àti ọlámídé ìyá kan náà ló jọ bí wa o hmm. à ń ṣàràbà tán ìyá yẹn tí ìyá yẹn ò bá rí ọlámídé lé ní ó lè kú ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ ẹ̀mí ni ó ti la ẹ̀mí tí òun lọ tí bá ní kí n máa sọ ilé aṣọ ẹ kàn ṣe mí ní fèvọ̀ kan ẹ bá mi bí ọlámídé kó tẹ̀lé mi máa lọ lé tí màmí bá rí ara wọn á tún yá kẹkẹjọ máa lọ ẹ mo fún lédùmarè ẹ Can I do me one favour? ṣé tí wọ́n bá wá lé èmi náà ní ẹnu sẹ́ni ẹ ti rí iṣẹ́ lé epo fún mi àbí ní airport tí mo ti plane ṣiṣẹ́ ọyẹ wa mọ lọ. iṣẹ́ ò ní bọ́ lọ́wọ́. ẹ máa pè ṣé kájọ mọ̀ fà á. ẹ ó yẹ ajá jọ mọ̀ fà á gbà náà. mo ń bẹ̀rẹ̀ tí ẹ mọ bó ṣe ẹ mọ bó ṣe. bàbá mi ṣe ẹ bá mi ṣe. ẹ ní sùn. ẹ bá gbọ́jú. bá gbọ́jú. ọ̀ya out picture nonsense ọkọ̀ picture. lákòókò ẹni sọ́ọ̀bù ọlọ́ọ̀ ẹ má jẹ sọ́ọ̀bù ọlọ́ọ̀ mi ẹ dákun. ọkọ̀ yà máa ìbá dúdú àgbà mi. ọ̀gá mi a máa sọ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ní bàjẹ́ bàjẹ́. bá ń gbọ́ ọkọ̀ ní kíá àwé a máa rìn. Mm-hmm. ajẹpẹ nígbà tó mọ̀ wípé mọ́tò yìí dá mi dúró kí ló ṣẹlẹ̀ tí o ṣe lè gbé kọ́kọ́rọ́ kánú ìyẹn síta fún mi kó jẹ́ kí n gbé yẹn lọ. àìsẹ́ tiẹ̀ ní òun ni yóò dá dúró tì í ṣe mi àti pé ilé náà ó ti bẹ́ẹ̀ parí ẹ̀ ẹ ọlọ́run jẹ́ rí bẹ́ẹ̀ gbé yín lọ mọ́ inú òfíìsì tì ní títí ẹ̀ ń lọ ilé ló ọ́fíìsì. igbó ohun saheed. ọ̀gá ẹ má bínú ṣe rí ac mi la mọ́tò yìí òun ló yọ ah sorry ac pipe ẹ̀ òun ló yọ kò ní dákẹ́ má gba ọyẹ́ débi tí ẹ̀ ń lọ. bẹ́ẹ̀ ni ó ṣe é sànjọ idiot ac Milan nínú mọ́tò ṣé bíbá jẹ́ San Siro. ẹ dọ̀ mọ̀ a máa gbá bọ́ọ̀lù jù ẹ mọ̀ bá bíye o máa gbá bọ́ọ̀lù fún nàìjíríà. orí ẹ ò pé. ẹ bọ̀ ti ṣe bí mẹkáníìkì ni wọ́n pera ẹ. for a very long time ni o. ẹ má bínú. àjẹpẹ lọmọ kọ́kọ́rọ́ kánú ìfẹ́ eléyìí kan máa bá wọn fi jẹ. lọmọ kọ́kọ́rọ́ kánú ìfẹ́ lọmọ kọ́kọ́rọ́ bá ti bọ́nẹ̀tì. ti bọ́nẹ̀tì ó ṣe ó ṣe gan. Ah! ìwọ wúmọ̀ kí ló dé ṣé mo sọ pé kí ló kí ló tún wá ṣe wọ́n bí sọ́ni mẹ́ta ni. olúwa mi kọ́kọ́rọ́ ni o olúwa mi olúwa mi kọ́kọ́rọ́ ni. ọlá mi. ọlá mi. àwọn ni mo rí lọ́jà rẹ ní ìsìn àwọn àti ẹnìkan tó wálẹ̀ lọ́la ní ilé ẹ̀gbọ́n àìgbọ́n wọn ni wọ́n wọ́n jọ lọ báyìí. olùkúlọ̀ mú kọ́kọ́rọ́ náà ni. ọjà yìí. jẹ́ jẹ́ jẹ́ ọwọ́ mi rọ̀ ọwọ́ mi rọ̀ ẹjọ́ ni kí n ṣe ẹ wọ́ ẹ wọ́. táàrí gbogbo báyìí ah, ah. ọ̀rẹ́ mi eléré ah, mo mọ̀ dúpẹ́ ọ̀rẹ́ mi kí ló dé tó wá ń ṣe báyìí ọwọ́ aṣọra rẹ lóṣù tí ń retí rẹ̀ àkọ́dà àmọ́ bó ṣe dé yìí orí kú ọyọ ìwọ gangan la àmọ́ máa pè nítorí tó o bá mọ lórí rẹ ewu ti ń lọ ẹ̀yìn àmọ́ ẹ̀yìn tó yà á mọ̀ dúpẹ́ torí wọ́n bọ̀ wọ́n ní ọpẹ́ yẹ ọfà ọpẹ́ yẹ apó ọpẹ́ yẹ òǹtafà ọpẹ́ sì yẹ ojú tá a mú sọfà lọ́dọ̀ ẹranko <laughs> ẹ̀gbọ́n rẹ tọpẹ́ yẹ ni. ọlọ́run ọba nìkan dúpẹ́ fún torí bíi bẹ́ẹ̀ kọ́ bí mo ṣe lọ ni mi ò bá ṣe bọ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ ọlá mi ti fi àìní sùúrù bà nǹkan jẹ́ ọlànà mo fi Elédùmarè rẹ bá mi tọ́jú ìyá wa dáadáa o má jẹ́ kí ìyá wa ó sunkún àárọ̀ má jẹ́ ó sùn tọ̀sán má sì jẹ́ ó sùn talẹ́ mi ò wá nífẹ̀ẹ́ kí o fi ìgbà kankan gbàgbé mi ò ní ẹ̀gbọ́n kan rí tí orúkọ rẹ̀ jẹ́ Tinúọlá. òun náà jẹ́ ṣe bẹ́ẹ̀ àbí ìyá tó bí jè ńlọ bá dùbí ọ gbàgbé ìyá yín nígbà kankan o ọgbọ́n ọ̀rọ̀ tẹ́gbọ́n rẹ sọ mi àmọ́ ẹ̀yìn bó òun ìyẹ̀pá èmi ò gbọ́ òun kọ́ ọ̀gbọ́n. náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọlé immediately my money. come down there. where my money. come down. oya ṣírù tiẹ̀. ìbọn lọ́wọ́ yà wá. where my money oya bọ́ sílẹ̀. bọ́ sílẹ̀ owó mi dà. you dey craze my money. tó máa sọ̀rọ̀ kí n fọ fọ́ orí ẹ̀. where my money. bọ́ sílẹ̀ bá sílẹ̀ craze. I'm going to move. you dey craze. I'm going to move. I'm going to move. oya oya oya oya free the money free the money free the money. ọ̀gbọ́n wọlé náà.

mi eléré sọrí ẹ̀gbọ́n rẹ ó ti dé ewúrẹ́ jẹlẹjẹlẹ o ó sì ti dààmú tán jẹmọjẹmọ àmọ́ ìwọ iṣẹ́ kù tá a ṣe o ẹrù ń bẹ lọ́rùn ọ̀gẹ̀dẹ̀ wo wo wo wo wo wo kálọ kálọ kálọ wọdà àwọn tẹ̀lé mi náà má ọ̀rẹ́ mi. ajé. ọ̀nà ọ̀la. ajé. ọ̀nà ọ̀la. ajé. ọ̀nà gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé èní ìlà ìyàsọ́tọ̀ láti mú ẹran ètùtù wá fún Túnráyọ̀ láti fi ṣe àjẹ fún àti àdéhùn tó wà láàrin àwa àtòrìṣà ajé pé ẹni tá a bá ti ṣe ajé fún gbẹ̀yìn òun ni ó mú ẹran ètùtù wá fẹ́ni tá a bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe ajé fún but to my surprise Fèyíkẹ́mi tó yẹ kó mú ẹran ètùtù wá fún òrìṣà ajé ó wá dórí akáyé tiẹ̀ àkàrà wá dé egbò ó jọ mí lójú púpọ̀. godfather kò yé mi náà ẹ̀yin ẹlẹgbẹ́ mi mo gbìyànjú ah, mo gbìyànjú gan-an ẹran tó ṣe pé mo ti ń bọ̀ látijọ́ ọjọ́ yìí mo ti ń tọ́jú ẹ látijọ́ ọjọ́ yìí ọ̀sán yìí ló padà jákùn mọ́ mi lọ́wọ́ o. fèyí kẹ́mi kọ́tọ̀kọ́tọ̀ ọ̀rọ̀ owó ló sọ lẹ́nu ẹran já mọ́ ẹ lọ́wọ́. fèyí kẹ́mi mo fẹ́ kọ́ ọ padà o òdi aṣọ ni ẹnìkan ò kí ń rajà kó ra ìmọ̀ tó mọ̀ wípé tó bá fi mú wa tó wà bá fi ẹran ìtùtù lẹ̀ lẹ́yìn ó mọ ewu àti ìdààmú tí ń bẹ ń tá a bá fi lè mú ẹran ètùtù fún òòṣà ajé lónìí. alukoso lọ̀gá àwọn ẹni tí ń laro àgbẹ̀ lọ́ba àwọn alóṣẹ̀kẹ̀rẹ̀ bí àgbẹ̀ ọ̀bá gbé kèǹgbè kí lálóṣẹ̀kẹ̀rẹ̀ ó lù ìyẹ́ alukoso òde ayé aluwàwà lóde ọ̀run ẹ wá gbọ́rọ̀ lẹ́nu mi kẹ́ ẹ mú un ṣàṣẹ gbogbo ajé tí wọ́n ń bẹ lára rẹ ó kúrò lára rẹ báyìí kọ́ wa bọ́ sára fèyí kẹ́mi kọ́ wa lọ ní olókùn kọ́ lọ rè kájé wa. kọ́ lọ lé ọlọ́sà kọ́ lọ rè kó ajé wá gbogbo ajé tó o bá kó dé kọ́ ọmọ kó fún fèyí kẹ́mi ẹ̀ nítorí bádì yẹn bá dórí àbá pàwùndà ọ́ dàsẹ́. èyí kẹ́mi ọ̀dọ̀ ọmọ ayé lónìí nù. ajé ọmọ sọ fún ọ jẹ. àṣẹ. ọmọ bàjẹ́ jẹ ọmọ bàjẹ́ mu ọmọ dajé bora bí aṣọ ni ó tún bá wọn tòṣì mọ́ ọ wá rí ó kú oníbọn ro torí kokoko báyìí láàrín fa adití hmm. ṣọ́ọ̀mọ̀ wípé tẹ́niọlá òun ló mú ẹran ètùtù wá fún wọn èèwọ̀ tó wà ń di rẹ̀ ni pé bọ́ bá dìwòye ọdún kan gbáko ìwọ náà wà á mú ẹran ètùtù wá fẹ́ lòmíì bọ́ ọ bá wá kọ̀ tó ò mú wá <laughs> ọmọ kéékèèké ọ̀sà láńgbáláńgbá àgbàlagbà ọ̀sáré ẹni tó gẹ̀ẹ́sẹ̀ gan ní lè ba nítorí ohun burúkú a máa rélura wọn ohun burúkú ó sì mọ rélura wọn pẹ̀lú aláboyún ò dórí ìkúnlẹ̀ yóò rọ̀ kẹ́kẹ́kẹ́ oníbàbí yìí o àbíkú ní ọmọ bí yóò wá mú ọwọ́ oṣù yóò fi lu ògiri gbígbẹ àmọ́ bọ́ ọba ti ṣe léyìí áwò kò sí ìyọnu mọ́ bọ́ ọba wa kọ̀ tó ṣe gbogbo wa pátápátá tá a jókòó yìí ńlá wà nù ìṣòro àmọ́ orí rẹ ò ní jẹ́ ó burú fún ọ. olórí kò ní bàjẹ́ kò bàjẹ́ látòrí àwọn aṣíwájú kò ní bàjẹ́ látòrí ẹ̀ lọ́fọ́kàn yín balẹ̀ bẹ́ẹ̀ godfather hmm? akóríire mi ò godfather tábàlájì kò pa. <laughs> tí wọ́n ráyọ̀ lọ́kàn kọ́ máa rí múra ẹ̀ lẹ̀. fẹ́yìnkẹ́mi ó o ṣé o fẹ́ kí o torí mi bàjẹ́ ni o jẹ́ tètè kóra síta láti lọ́ọ́ bá mi wá ẹ̀rọ ìtùtù mi wá bí bẹ́ẹ̀ kọ́ ìkòkò ní gba omi kó gba ẹyìn kó tún pa ṣoṣo náà fẹ́mi àti ẹ̀. àà mo túra yọ orí ẹ̀ ò pé ni àbẹ́tì ẹ̀ di ṣé ò gbọ́n bíbá nígbà tí mo sọ pé ẹran jákùn mọ́ mi lọ́wọ́ ni. ṣé ìwọ lè ti ń dùn ni àgbẹ̀mí lè ti ń tí ò bá kí ṣe pé orí tiẹ̀ ò pé ìgbà tó ń gba ẹran tiẹ̀ ṣé káwọn náà máa gbẹ̀rọ̀ tiwa àbí kẹ́mi tí wọ́n yọ̀ máa gbà tèmi. bóyá kó wá fún mi ṣeré ìfúngbà yẹn o. òrìṣà ajé òrìṣà ajé òrìṣà ajé godfather ẹ̀ ń wòran ni èwo ni ìsọkúsọ títúráyọ̀ àti fèyíkẹ́mi sọ lẹ́nu tí gbogbo wa sì mọ̀ wípé àìfètùtù ajé sílẹ̀ lẹ́yìn ó léwu kómi má bàa tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu godfather àtúnṣe ló kù o. ó yé mi Fẹ́yìkẹ́mi kí ni ìdásẹ̀ ẹran tó so mọ́lẹ̀. Ọlámídé ni. Ọlámídé. ọ̀nà ìdímọ́lọ́kọ́ ọ̀nà kì í dí málàdà igbó ò ní dí títí kọ́fọ̀ ọmọ wọnú ẹ̀ ọlámídé ibo ló wà. ngbà tí a bá lẹ́dẹ̀ ikú ẹ̀dẹ̀ ìhùn la ẹ̀dá le ọ̀dẹ̀dẹ̀ lónìí o bára rẹ̀ ó ti lè nù ú sìgìdì àwọn ìyá mi rèé ọyá máa wí fún un àbá ọgbà ni igi gbó ọyá máa bá wọn sọ gbogbo ń tọ́ bá fẹ́ ní bí dé láyé o ojú àgbọ̀dọ̀ tì mí tọ́jú ìtìná alẹ́ ọdún nínú àbá àgbọ̀n mèrè kún ṣé bọ́ sọ́gbà tó ń tọ̀nà tààrà sí ilé ìfẹ́ bọ̀ tó àpàdé òwúlérò àwọn olé alára tó gbé kọ́ńdà wọn fákàn kù wọ́n ṣé bọ́ bẹ́ẹ̀ bá wọn lórí kékeré ni eléyìí ẹjọ́ yẹ kíní kìí sọmọ kò sílé ẹjọ́ yẹ máa lọ́wọ́. lóòótọ́ ni ẹ̀rín jákò lóòótọ́ àmọ́ mo fẹ́ kẹ́ ẹ fọkàn balẹ̀ ẹ̀rọ dé bá wa tẹ́ ní ìsìn. ẹ jẹ́ mi ẹ dá mi lóhùn ẹ jẹ́ mi ní ìhò tèmi ẹ jẹ́ ojú ṣe o ẹ jẹ́ ojú ṣe o. ah, la yẹ o ẹ̀tọ́ la yẹ ọ̀dọ̀ tó ti. ta ṣe ìfún mi báyìí ní sí ta ń pa mí lọ́rẹ̀ báyìí ní sí wọn owó ń kọlà kú ọmọ òun á kú mọ́ ń lọ́wọ́ ha kí mo ṣe fẹ́ sẹ́nu wí fún ìyá o ha tani ilé alára bá ń kéwé gbolú wọn lé alára eléwo onírèjì wòrò kò kọ́ bá ń kórè sátálà lò kó gégúngún bí ìyá ọmọ ọlọ́gbọ̀n dàǹfàmù ẹranko sí tí ìyẹ́rì ìdí ọmọ fọ̀fọ̀ tí ì fọ́ dídùn ha. ìṣẹ̀dá ọlámídé ìmọ̀ọ́dà ọmọ nílò ọ̀lọ́ ẹja tó lọ tí òde nùgbù ọ̀ nílò ọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ọ̀dálẹ̀ odò ayé rẹ̀ ń bẹ láyé ò tí ì jẹ́ tán kèrèǹgbè òfìfó kọ́mọ bọ́dọ̀ òṣìṣà kèrèǹgbè òfìfó ilé rẹ̀ ń bẹ láyé ò tí ì kọ́ tán kèrèǹgbè òfìfó kọ́mọ bọ́dọ̀ ọ̀hún sàn kèrèǹgbè òfìfó ó yá máa wá wọlé sí olùrìn rẹ̀ ó yá kọ̀ọ̀bọ̀ ní àyè. dúró mẹ́. agbẹ́dọ̀ igúnnugún ní gbẹ́bọ̀ sálọ ayé àkàlàmàgbò ní gbẹ́bọ̀ sálọ ọ̀run kànnìkànnì ní gbẹ́bọ̀ orí oró ó yá bàbọ̀. ọlẹ́gbọ́n mi tó ọ̀rẹ́ òun lọ́yẹ̀. àwọn ìṣẹ̀lẹ̀ ìṣègi ẹnu ọ̀sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀ságbàlẹ̀ ọmọ ètò wọn ọ̀ságbàlẹ̀ ọmọ èrè fà ọ̀ságbẹ̀lẹ̀ ọmọ ejò méjì langbalangba lórí ewé wọ́n dín wá fún amúkọ́sẹ̀ wà tó lóun ò ní kú mọ́ ọba ní wọ́n fi jẹ are you stupid come over here wọ́n wọ lẹ́sẹ̀ èmi mọ̀ ń bọ̀ sọ̀rọ̀ èmi ògùn ọ̀jẹ̀ ń gbádùn baba làwáàní. look at this stupid babaláwo ìyẹn náà tó ń sọ òyìnbó listen sí mi pagúnukú bọ fáwọn wọn nílé alára pakalama gbogbo sí awo wọn lóde ìjẹun pati òróbọ̀gún aláyàbí ọ̀bẹ bọ ó yá máa bọ̀ bẹ́ẹ̀ ni ọmọ ọkọ̀ lọ́dọ̀ mi. ayé àgbo ni mi tọ́ àdéhùn ẹ̀rọ fóònù ọ̀gbọ́dọ̀ bẹ́ẹ̀ni wọ́n dúró mi tọ́ àdéhùn. yìí ó ti yé mi ẹ̀fúùfù ò ní balẹ̀ kó mú nǹkan lẹ̀ jẹ́ gbé kó tó balẹ̀ á rí èmi yá mú nǹkan lẹ̀ lónìí. Ṣàngó Èṣù o Ọbàtálá ọ̀tá àṣà ọba takuntakun lóde ìrànjẹ́ àti gbogbo èyí gbárùmọ̀lẹ̀ tẹ́ ìpààyàn rí lóde ayé mo fẹ́ gbéṣẹ́ kú fún yín o.

àgbo àdánwò. mọ́mọ́ ti bẹ̀bẹ̀ kẹgbẹ́bẹ̀ mi ó mọ́mọ́ ti bẹ̀bẹ̀ ẹ̀yin tọ́láyé ẹ jáwé oríjì fún mi mọ́mọ́ ti bẹ̀bẹ̀ kẹgbẹ́bẹ̀ mi. ọwọ́ ṣẹ̀ṣẹ̀ ìṣègi ẹnu ọ̀rọ̀ sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ èyí ní kọ́ ọmọ lè yíwọ̀n ẹnu mi àpadà ní kọ́ ọmọ pọ̀rọ̀ ẹnu mi dà panumọ́ àbò ní bàbá òwíjọ́ tábàfẹ́ òní bàbá òfìfọ́hùn ọ̀rọ̀ tó kẹ̀tẹ́ bá bẹ́lẹ̀ sórí ni ó gbọ́ ètí mo wí lónìí kọ́ ọgbọ́n rẹ̀ ọ̀yẹ́ mọ́mọ́ wọlé. èrùkàlẹ̀ kọ́ndé èrùkàlẹ̀ kọ́ndé èrùkàlẹ̀ kọ́ndé èrùkàlẹ̀ kọ́ndé èrùkàlẹ̀ kọ́ndé. adájà ń kóró dùgbẹ́dùgbẹ́. Àjànkóró dùgbẹ̀dùgbẹ̀ mo rúgbọ́ ẹbọ dànù o Àjànkóró dùgbẹ̀dùgbẹ̀ ẹ gbàgbà yìí fọ́ọ̀mù ah, bàbá àwọn kìnnìwọ̀n yóò tiẹ̀ mọ̀ èmi ò mọ̀ jẹ́ ń gbádùn bàbá làbáwò tóògùn pọ̀ jẹ́ ń gbádùn ara mi mọ́. ń wò yìí pọ́pì. mọ́ mi. báwo ni. pọ́pì. ọjọ́ mẹ́ta wa jàre. ìtẹ́kùjọ́ mẹ́ta wa. ó jàre. bá mi láì bó ṣe máa ń rìnrìn yẹn báwo báwo ṣe máa rí àwọn òrìn ẹ̀yìn ẹ mo hu ẹlẹ́fù rẹ̀ mi ò rí ẹ mo tún pàgbọ́ ẹ kò lọ ó dẹ̀ mọ kó kọ́tà pọ̀ ṣù mi ò láti gbogbo nǹkan báyìí náà. ọ̀pẹ hmm? ọ̀pọ̀ jì ló ti jà so many things happened in your absence ṣùfẹ́ gbọ́ sista mi ti kú. àǹtí tèmi ti kú. ẹ̀gbọ́n Tinola ti lọ. ẹjọ torí Ọlọ́run ẹ má ro ṣe bọ Ọlọ́run àfọrùn kẹwọn wọn àforíjì wọn àwa tàdé kù lọ́wọ́ yín náà ọlọ́run á ká dúró dègbà mọ́ yín lọ́wọ́ pẹ̀lẹ́ mà. ìgbà wo náà wà lọ. báwo ló ṣe ṣẹlẹ̀. it's a long story it's okay so what's cooking. ẹ ọ̀tọ̀ tẹ́lẹ̀ kọ́ tẹ̀mí wá rí ẹ fún tẹ́lẹ̀. kí ni ẹ. o ṣe àwọn contract àwọn tẹ́lẹ̀sí multimedia ta lọ submit. Mm. wọ́n ti approve ẹ wọ́n ti approve Yes, in fact ká ní mo ní signature dání ni màá mú check debi báyìí náà màá mú mi ṣe tèmi àti ẹ lọ fún wọn ti fún wọn ti grant ẹ in fact ká mo ní ti lé ẹ lọ́wọ́ ni twenty million contract. twenty million. Lámìdé. twenty million mọ́mi mami mami twenty million twenty million. ẹlẹ́dàá ṣé ipe tí mi á tún ẹnu ayé mi yìí ṣé pé mi á tún jẹun ọmọ mo mà dúpẹ́ ah, ọlọ́run mo dúpẹ́ o ṣé o. ṣùgbọ́n ah, Lámìdé báwo ni bá ṣe dùn tó kí sinú ọlá ó wà nírú ọjọ́ ẹni. ṣe ti gbọ́ torí nǹkan ṣe kọ́ lọ́nà bó ṣe rí ọlọ́run mọ̀ sí ṣe ti gbọ́ mọ̀ ní ẹjọ́ ẹ má ronú.